دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركفوا الله الله وعليكم السلام ورحمة الله وبركاته الله ọba متوسطين كوكوادي tún sọ ẹnìkọ̀ọ̀kan wa di dédé a sì ń nira kan sọ́dọ̀ ọlọ́run ọba pé insha allahu ta'ala a pàdé lónìí láti máa tún tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. ọpẹ́ ni fọ́lọ́run ọba ọba tí ó tún kó wájọ papọ̀ lónìí lẹ́yìn tá a ti túká lánàá yìí tá a sì nira kan lọ́dọ̀ ọlọ́run pa fẹ́ kójọ papọ̀. eléyìí báyìí orin látọ̀dọ̀ ọlọ́run bá ní nítorí pé lẹ́nu ànátòmí ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti ọ̀rọ̀ sílẹ̀ ti fàmù ẹni tó kàn ló mà. ìjọ kan náà láti padà dá àsìkò fúnra wa sí àsìkò ní òní bá wa láyé mọ́. ìjọ kan náà lélẹ́yìn náà padà ṣẹlẹ̀ sí wa. àbẹ́lẹ́wọ̀n bá àlékè ọlá kọ́lọ́hún kó jẹ́ kí agbó lẹ́mìí ẹ̀sìn nítorí pé kéèyàn gùn lẹ́mìí lórí dáadáa ó lóore fún ìyànjú kéèyàn kú lẹ́mìí lọ. tọ́lá ní tó gùn lẹ́mìí lórí dáadáa yóò láǹfààní àti pọ̀ níṣẹ́ eré síwájú ọlọ́run ọba gbẹ̀ntẹ́mì rẹ̀ kúrú lọ. àwọn tó ti kú sí nǹkan ti lọ bọ́ ọlọ́run ọba irú àǹfààní táwa ní lónìí àwọn ìbàdàn sábà tó ṣe lónìí ta lékún àwọn láǹfààní bẹ́ẹ̀ mọ́ ẹnu dèdè tí wọ́n ṣe tọ́lọ́mọba àdékẹ́lá tó fi títà dé bá wọn òun náà ni wọ́n láǹfààní látọ̀dọ̀ ọlọ́mọba torí pé man mata faqad qamat qiyamatuhu arábìnrin gbogbo ẹni tẹ́lẹ̀ tó bá ti kú alkiyama ti ẹ ti bẹ̀rẹ̀ náà nìyẹn wọn ní láǹfààní iṣẹ́ kankan láyé má àyàfi àwọn nǹkan mẹ́ta tí anabi sallallahu alaihi wasallam sọ pé yóò máa ṣẹ́kù fún yẹn lẹ́yìn tí yẹn bá kú ìmọ̀ sí àwọn èèyàn ń sàǹfààní pẹ̀lú ẹ̀ nígbà tẹni tó ní ìmọ̀ yẹn kú tán. àwọn waladun salihun yad'u ilayhi yad'u lahu àbí ọmọ rí tí yẹn filẹ̀ sílẹ̀ ayé tó ń ṣàdúrà fún yẹn lẹ́yìn tí yẹn bá kú tán. àbí sadaqatun jariyah àbí sàárà nígbà tí yẹn ṣe tí ò lẹ́yìn tí yẹn kú tán. àdúgbò fọlọ́wọ́n ba lórí bíbẹ wa àti sísẹ́kù wa títí di àsìkò ìyàbẹ́ lọ́wọ́n ba lẹ́kẹ́lá ọ̀pọ̀lọpọ̀ dáadáa fọlọ́wọ́n ba lẹ́kẹ́lá kọ́mọ́sára ìmọ̀ ìfúwá ṣe kò ń gẹ́rẹ̀ ọ̀làlá ilaha illallah. àjẹ́rìí pé ọlọ́wọ́n ba yìí nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún àtijọ́rí pa nàbì sallallahu ọlọ́run bá lè kẹ́rọ náà nàbí sallallahu alaihi wasallam bil huda ọ̀nà pẹ̀lú mẹ́nà wàdíni ṣáp àti ẹ̀sìn òdodo. فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة النبي صلى الله عليه وسلم دي سي الله وما دوغونغو ودا سي نصيحة فالأمة يي وسي بي أمانة الله وما لجاك بلي لوو wàtàrọ́kẹ́nà àìláàmà hajjati ìgbàgbọ́ anábì wa fi wálẹ̀ sí orí ìlànà tó funfun gbò layluha kanahariha ọ̀sán rẹ̀ ọ̀sán islam ọ̀sán ìlànà islam dàbí òru islam ni ṣẹ̀rí layluha kanahariha ìtàwọn afá ń sàlàyé lórí ẹ̀ ni pé ṣẹ̀rí islam kò sí awo nínú islam kò sí kọ́rọ̀ kan láàmà sọ. So,

kànáhárìhà kò sóòrù kò sọ́sànú islam gbogbo ẹ̀dọ́gba ni kò sídìí kan pé eléyìí báyìí lọ pamọ́ ló ṣókùnkùn táàfin ń pamọ́ láàrin ara wa. nítorí ọba àlékẹ́lá pa nàbì sallallahu alaihi wasallam láṣẹ òun náà níbi kó jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba dógóńgó. yá ayọ́ rasul balligh ma unzila ilayka min rabbik yóò jíṣẹ́ ọlọ́run ọba yóò jíṣẹ́ tààrà balligh ma unzila ilayka min rabbik yá ayọ́ rasul ọlọ́run ni a pè rẹ òjíṣẹ́ balẹ̀ máa ń di ilé kẹfẹ́ rọ́bì nítorí ọba àníkẹ́ látò fi ránṣẹ́ sí látòdọ̀ rẹ̀ mú dógóńgó díẹ̀ dé ti gbọ́ àwọn èèyàn díẹ̀ lájẹ́ pé má fi kàn pamọ́ mẹ́ wàyí lam tafael ọmọ bá láwùjẹ́ rí sàlẹ́tà ọlọ́run bá ní tọ́ ọba lọ sílé báyìí ó jẹ́ iṣẹ́ ọlọ́run bá pé nìyẹn o wàlláhu yà á sí lókè bá àníkẹ́ láwù jẹ́ pé àwọn olùmọ̀jẹ́ pé wáyé pé ìkan náà wọn olùmọ̀ al-Imam al-Awza'i tí n bá gbàgbé ó ní idha ra'ayta qawman tó bá rí àwọn èèyàn kan tó yẹ sí pé wọ́n ń sọ̀rọ̀ kan nípa ní wọ́n ń sọ̀rọ̀ kan nípa ẹ̀ nípa ẹ̀sìn láàrin ara wọn tí wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ tó yẹ pé láàrin ara wọn nìkan náà ti ń sọ̀kọ̀ gbọ́dọ̀ jáde fa'ilahu fa'ilamu fa'lamu annahum fi ta'sisi dalalah ẹgbẹ́ wọn mẹ́ni fa'lamu annahum ala ta'sisi dalalati ó ní mọ̀ wípé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìfi aburú kan lọ́lẹ̀ ànà kan náà fẹ́ bẹ̀rẹ̀ sí máa fi lọ́lẹ̀ yẹn tọ́ba ti rí pé àwọn èèyàn ń kójọ súrúsúrú láti máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn tẹ́tí kejì ẹ̀dí kejì kẹta ọ̀gbọ́dọ̀ gbọ́ àbí lẹ́nu àwọn tí wọ́n ń gbá sábàjọ dá nǹkan yẹn mọ̀ láàrin ara wọn náà ni ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa ti kọjá ọ̀gbọ́dọ̀ bọ́ta sọ́dọ̀ àwọn èèyàn wọ́n lọ mọ̀ yìí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àánú wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí fi àánú kan lílẹ̀ kò dìgbà tó bá tó dérúkọ kẹ́kọ̀ọ́ tó máa ma àwọn àṣírí kan ẹgẹ́ bíi tàwọn oníṣúfí àti àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ nínú àwọn àlùfẹ́rọ́kù bọ́là àwọn ẹgbẹ́ tí wọ́n ti sọnù nínú Islam ẹ́ ṣùgbọ́n ẹ pé nígbà tó o bá ṣe wá ń wọlé sí kó bá ṣe ń pẹ́ ń bẹ̀ sí ìgbà yẹn ọ̀rẹ́ ẹ̀nu wa ṣe máa àwọn àṣírí kan ó sì máa hàn sí ọ sí tó o débi pé nígbà tó bá wọlé débi kan ò ní láǹfààní àti jáde mọ́ ṣeré báyìí kò sínú Islam. Islam kò sínú ìlànà Islam. Naam ya ikhwan ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn onísúfí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà albàtìníyà àkídà tó albàtìníyà àkídà ìmọ̀ lọ́dọ̀ àwọn onísúfí òun náà nìkan tí a ń bá lọ sọ́tí wá bá ọ̀rọ̀ yìí débi tí a fi bá àlàyé débi pé nínú ibi tí nínú nǹkan tí àkídà bàpẹ̀níyà tó ti àwọn oníṣúfídé òun náà ni a mazhabu àwọn jàbíríyà àkídà bàpẹ̀níyà ó ti àwọn oníṣúfídé bí kí wọ́n ní ìròrí àwọn jàbíríyà ìkànnà àwọn fẹ́rọ̀kù tí ó sọnù nínú ojú ọ̀nà ìsìláàmù ni a ti ṣàlàyé lè báyìí ní àná. tó látara báyìí la fi mú ọ̀rọ̀ kan nínú àwọn olùmọ̀ nípa súfíwá tó ń pè ní anabilisi. tó tó ń ṣàlàyé wípé kò síyàtọ̀ láàrin mùmínì àti káfìrí kò síyàtọ̀ láàrin òkì àtẹnire nítorí pé gbogbo wọn pátápátá ọlọ́run ọba ni gbogbo wọn ń tẹ̀lé lábẹ́ àkídà jàbúríyà pé àtẹni tí ń ṣe kúfúrú àtẹni tí ń ṣẹ̀ṣẹ̀ o ọlọ́run ọba náà lọ pa aláṣẹ kọ́ máa ṣe nǹkan tí ń ṣe ẹ̀ àti ọlọ́run ọba náà ló ń tẹ̀lé lábẹ́ àyà tí a ní òbí sẹ̀rí lánàá tó túrí tukutu pé máa tara fi khalqi rahmani min tafawut ó ní torípọ́lọ́run ọba nígbà sọ wípé kò sí àtọ̀ láàrin kò sí ìjú rẹ ní lọ tafawut kò sí ìjura ẹni lọ pẹ́ nìkan ju ẹnìkan lọ́nà àwọn ẹ̀dá ọlọ́run bá gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátá ẹgbẹ́jọ ni gbogbo wọn máa ṣàrọ̀ fi sọ́kì rahmani min tafawut. ó nítorí ẹ̀ kò sí yàtọ̀ láàrin kèfèrí àti mùsùlùmí ẹ lábẹ́ àyà yìí tàdé sàlàyé pé àyà yìí nítorí ọba àdékẹ́lá ń sọ òun náà ní dídá sẹ́mà méjèèjì ẹgẹ́ bí ọlọ́run ẹ́ bákan náà ó tún lo àyà wípé wàláhu aslama man fi samawati wal ardi taw'an wa karha wa ilayhi yurja'un gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sámà àti ilẹ̀ pátápátá gbogbo wọn pàwátá ni wọ́n gbàgbà fọ́nà ọba tó a ti náà iṣẹ́ tí ń ṣe òun náà òun náà gbàgbà fọ́nà ọba ni ìsìláàmù lòun náà ń ṣe yẹn torí pé wàláhu aslama man fi samawati wal ardi gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sámà ọba ni wọn gbàfà fún. tọ́wọ́ ó láwọn mùmí nínú wọn wọ́n gbàfà fún ọba ní ti ìfinúfẹ́dọ̀ wàkẹ́rù ha àwọn kèfèrí gbàfà fún ọba ní tipátipá. gbogbo ẹni tí ń gbogbo ẹni tí ń jalè ọba náà ni ọba àti ọba ní ẹni tí ń ṣe kúfúrú náà òun náà gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ bá àti ọlọ́wọ́ bá náà ń tẹ̀lé nítorí pé ardi wa karha wa ilayhi yurja'un. so ibi tí a bá ọ̀rọ̀ dé ní àná nìyẹn. so jẹ́ sí lọ́dọ̀ anabilisi wa man kana ala shakilati àtàwọn tí wọ́n bá rí bí irú ẹ̀ nínú àwọn onísúfì wọ́n kò sí yàtọ̀ láàrin azindiku wọ́sídìk azindiku wọ́sídìk èèyàn tó jẹ́ kò kí èèyàn tó jẹ́ ẹni tó ń pé yubhiru iman wa yubhiru kufr yubhiru iman wa yubhiru kufr yóò máa fi imani hàn yóò dẹ̀ máa fi kufr pamọ́ onínkè azindiku alkhabith èèyàn bú náà ń pè bẹ́ẹ̀ èèyàn tí ò dáa lọ́dọ̀ àwọn oníṣúfì bàtíníyà yìí kò sí yàtọ̀ láàrin irú ẹni tó rí báyìí àti Siddiq kò rí báyìí sí títí pé àwọn méjèèjì ń kọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe àti ọlọ́run bá ni wọ́n ń tẹ̀lé. naam ọ̀rọ̀ yìí ni à ń bá lọ insha Allah ta'ala ibi tá a kà lánàá أولاني رضي أن بليتي صيبي واعلم أن الأديان كلها التي في العالم بالنسبة للمتدينين بها من الخلق تنقسم إلى قسمين دين واحد حق وهو الإسلام وأديان جميعها باطلة وهي ما عدا دين الإسلام وأما بالنسبة للخالق سبحانه وتعالى فجميع الأديان فجميع الأديان الباطلة والصحيحة مخلوقة له تعالى وهو خالقها وقد قال تعالى وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون أي انقادوا إليه طائعين في حق المؤمنين ومكروهين لأنه لا خالق لا خالق لا لأنه لا خالق غيره لأنه لا خالق غيره في حق الكافرين لأنه لا خالق غيره في حق الكافرين سولي لا صلى لنا قل فمن نظر إلى ما يظهر من كلا الفريقين وقال إن جميع ذلك صواب وحق فهو الزنديق ومن لم ينظر إلى ما يظهر من كلا الفريقين وإنما نظر إلى يد, إلى يد الله العليا وإنما نظر إلى يد الله العليا التي فوق أيديهم جميعا واعتقد أن جميع ما يصدر منها صواب وحق فهو صديق والفرق بينهما دقيق لا يدرك إلا, لا يدرك إلا بعناية من الله تعالى وتوفيقه لا يدرك إلا بعناية من الله تعالى وتوفيقه آه إليه باي أولي كثير النبليس تنبالو ó ní faman nazara ila ma yazharu min kilda al-fariqayn gbogbo ẹnikẹ́ni tó bá ń wòye sí gbogbo ẹnikẹ́ni tó bá ń wo iṣẹ́ tí ń jáde látọ̀dọ̀ àwọn ikọ̀ méjèèjì àwọn tó jẹ́ múmìnì àtàwọn tó jẹ́ káfìrí iṣẹ́ tí ń jáde lọ́dọ̀ wọn tó bá yẹ pé lòun wò tó fi ń ṣèdájọ́ lórí wọn. wa qala inna jami'a tó wá sọ yí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí sawabun wa wípé nǹkan tó tọ́ ni nǹkan tó sì jódodo ni fàwọ́ zindiq onírú ẹni báyìí zindiq ni. ومن لم ينظر إلى ومن لم ينظر إلى ما يظهر من كلا الفريقين àmẹ́ni tí ò bá wo iṣẹ́ tí ń jáde látọ̀dọ̀ àwọn ìran méjèèjì èèyàn yìí wà innama nazara ila yadi llahi al-ulya allati fawqa aydihim jami'an tó yẹ pé nǹkan tó ń kàn ń wò ní ọwọ́ Ọlọ́run kí ni ká ti sọ bí báyìí ìyẹn ni pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé n tó ń wò lára àwọn èèyàn ni pé ọwọ́ Ọlọ́run bá wà lórí ọwọ́ wọn ìyẹn ni pé gbogbo tí wọ́n ń ṣe yí pátápátá ìlọ́wọ́sí Ọlọ́run bá ni. ọlọ́run ọba ní ó lọ́wọ́ sí táwọn náà fi ń ṣe ìyẹn ni pé ọwọ́ ọlọ́run bá wà lórí ọwọ́ wọn ìyẹn ni pé gbogbo tí wọ́n ń ṣe yìí wọn à máa dá ṣe pẹ̀lú agbára wọn nìkan àbí pẹ̀lú tẹ̀sà wọn nìkan tí kìí bá ti kọ́ ọlọ́run ọba àlékelá lọ́wọ́ sí ọwọ́ ọlọ́run bá wà lórí iṣẹ́ yẹn ọwọ́ ọlọ́run ọba wà lórí ọwọ́ wọn ẹni tí bá ń worú tí bá ń fojú ìwò واعتقد أن جميع tó ikpe gbà yín pé gbogbo tẹ́ táwọn kèfèrí àtàwọn mùsùlùmí ń ṣe yìí látara pọ́lọ́ ọba àlékẹ́lá lọ́wọ́ sí ọwọ́ ọlọ́wọ́ ọba àlékẹ́lá dẹ̀ wà nínú sẹ́yẹn inú wọn fi ń ṣe fojú wo pé àti kúkúrú wọn tó o àti ìmánu méjèèjì ẹ́ ntọ́kọ̀ rẹ ti ntọ́tọ́ ni ntọ́sí jódodo ni tọ́ tó fi ń wò nìyẹn ní irú ẹni bẹ́ẹ̀ ni àṣìdíè irú ẹni bẹ́ẹ̀ ni gan ẹ lólódodo yẹn wàlfọ́rùkù bẹ́ẹ̀ iná hùmà dàkíkù ó ní àmọ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì tá a wí azindiq àti asidiq ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì ìyàtọ̀ tó wẹ́ ni wàlfọ́rùkù bẹ́ẹ̀ iná hùmà dàkíkù ó wẹ́ yẹn láàyè dùrọ̀ èyí ò lè mọ́ ẹ lè máa yàtọ̀ yẹn illa bi inayati min Allah ta'ala wa tawfiqi àyàfi téèyàn bá rí kòǹgẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́ bábá tó yẹ ṣe kòǹgẹ́ lèyẹ́ fi lè mọ yàtọ̀ sí mẹ́lá rẹ̀ méjèèjì wàlọ́ ìbò ìdẹ̀ ṣe sọ ẹ̀ ń tòótọ́ ọwọ́ àdàpé owó ẹ̀ ń tòótọ́ nítorí pé ọ̀rọ̀ burúkú ní sọ ọ̀rọ̀ téèyàn ò lè gbọ́ yé ni nǹkan tó ń ṣàlàyé ni pé tó bá jẹ́ sí pé iṣẹ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ yẹn nìkan lẹ̀ ń wò pé lágbájá àwọn mòmìnì ń ṣerú iṣẹ́ báyìí àwọn kèfèrí ń ṣerú iṣẹ́ báyìí tó bá yẹ kó twitter fi ń wo àwọn èèyàn nìyẹn iṣẹ́ tí ń jáde lọ́dọ̀ wọn olè ń wò tẹ̀gbẹ́ ń ṣèdájọ́ lórí wọn zindi kù lẹ́jẹ̀ nítorí pé pẹ̀lú sẹ́yìn ẹlẹ́mọ̀ fi fi ẹnìkan rinlẹ̀ pé mòmìnì lẹ́ńtọ́ bá ṣerú sẹ́yìn káfíìrì lẹ́nu tó bá ṣe irúṣẹ́ yìí torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ti ń jáde látọ̀dọ̀ wọn lẹ́yìn fi ń lẹ́yìn fi ń ṣe òṣùwọ̀n tẹ́ fi ń gbé wọn sórí ìwọ̀n òun lẹ́ fi ń òun lẹ́ fi ń ṣèdájọ́ lé wọn lórí ó ní irú ẹni báyìí zèlè àmì tó bá jẹ́ pé ètò òun wò òun ni ọwọ́ ọlọ́wọ́ bá ti ń bẹ lórí ọwọ́ wọn nígbà tó ń ṣiṣẹ́ yẹn wípé máa ṣe ti ń ṣe tí ti àdékẹ́lá lọ́wọ́ sí ni ọlọ́wọ́ bá lọ́fẹ́ kọ́ máa ṣe ìkún lọ́wọ́ ọlọ́wọ́ bá ní ti fi ń ṣe tó bá yẹ ló fi ń wò dẹ̀ wọ́n pé mùmí náà ṣe tóun tọ́wá wo fáwọn méjèèjì yìí ní tí wọ́n ń ṣe kò sábúrú náà nítorí pàtí kẹfìrí àti mùsùlùmí àwọn méjèèjì àti ọlọ́run wọn ń tẹ̀lé ọlọ́run bá sì nímọ̀ ní tí wọ́n ń ṣe ọlọ́run bá lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run bá àlejẹ́lá lọ́wọ́ sí pé ká máa ṣe tọ́wá ẹkọ́ sì yẹn lójú wo a jẹ́ pé kò ní sí yàtọ̀ láàrin mùmínì àti káfìrí tó fáwọn méjèèjì ń kọ́ o iṣẹ́ tọ́lọ́ bá àlejẹ́lá lọ́wọ́ sí ni wọ́n ṣe iṣẹ́ tọ́lọ́ bá àlejẹ́ ibi tọ́lọ́ bá fẹ́ lò wọ́n sí lọ́lọ́wọ́ bá ń lò wọ́n sí ìgbà yẹn ló tó máa di àṣejì so nígbà yẹn o ní rí yàtọ̀ láàrin káfìrí àti mùmínì mọ́ òní yàtọ̀ láàrin alifásitì wàlbárù alibárù wàlifásitì èèyàn tó jẹ́ ìyẹn rẹ àti kòkí òní ní yàtọ̀ láàrin wọn nítorí káwọn méjèèjì iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́run ọba náà lọ́pàá wọn láti ẹbẹ̀ ọlọ́run sì lọ́wọ́ sí. ẹ eléyìí náà ń pè ní àkídà bàtìníyà ló jẹ́ pé lọ́dọ̀ àwọn oníṣúfì àwọn oníṣúfì bàtìníyà yìí kò sí yàtọ̀ láàrin kúfúrú àti iman ẹ mo ti sọ fún wa pé halal ó sọ ó ti sọrú ẹ yìí ẹ wípé nígbà míì tẹ bá rí mi nínú mọ́sálásí rọ́ọ̀kì àìn tí mo ń ṣe rùkú rẹ̀ tí mo ń jọ́sìn fọ́nà ọba ẹ̀rí mi lásìkò ní báyẹn nìyẹn wà á níyà táwọn ọ̀ntàrọ́ ní ìtẹ́sí àwọn àti ìgbà míì tó wá ní ẹ lè rí mi nínú chọ́ọ̀tì náà kí n tó máa bá wọn ṣe sí wọn náà mẹ́. wà á kúntù fi ilmi ṣẹ̀rí fi ilmi ṣẹ̀rí àti àṣìyá tó wáyé pé nù máa ṣẹ̀rí àtẹ̀yìn kọ́ ẹlẹ́sẹ̀ ni mí wà á nàní wà ìnáni wà ìnáni fi ilmi fi ilmi àfikọ́tì kọ̀ yẹ̀ tẹ́yìn bá ń fojú ẹlẹ́sẹ̀ wò mí nínú inú àkíkọ̀ nínú àìnínú inú sẹ̀ríà nínú inú bákùnì inú àkíkọ̀ olùsẹ̀lẹ̀ tọ́lọ́ ọba ni mí nítorí pé méjèèjì tí mo ń ṣe òun náà ọlọ́run ọba ló nímọ̀ sí gbogbo ẹ̀ bákan náà ni ẹ wà in kuntu fi ilmi sẹ̀ríà ti àásíyán tẹ́ bá rí mi sí olùsẹ̀lẹ̀ ọba nínú ọmọ sẹ̀ríà yìí wà á níyà wà á níyà fi ilmi al-haqiqati tọ́ ìyẹ̀wò bó ṣe wá nìyẹn. nínú inú àfihàn táwọn oníṣúfì wà lórí ẹ̀ olùtẹ̀lé tọ́lọ́ọ̀ba ni mí nítorí pé gbogbo ẹ̀ pátápátá ẹ̀yọ̀ kan náà ni lábẹ́ wahdatul wujud ẹ̀ gbogbo ẹ̀ pátá ẹ̀yọ̀ kan náà ni gbogbo ẹ̀. sọlẹ́tara báyìí eléyìí báyìí ni àfihàn àbàfẹ́níyà lọ́dọ̀ àwọn oníṣúfì wọ́n gbà yí pé àtẹni tí ń kálẹ̀ lúyà o àtẹni tí ń kírun àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n ń ṣe.

àdìsàlà yìí dákùn àfìdí fún wa ẹni tó yẹ pé ọba òdodo débi pé òdodo di ẹran jẹ rẹ ẹ alladhi yasduqu wa yataharra as-sidq hatta yuktaba inda Allahi ẹni tó dún ní gbogbo ìgbésí ayé rẹ̀ òdodo ni débi pé ọba òdodo débi pé wọ́n sí inú àkọọ́lẹ̀ lọdọ lọ́dọ̀ ọlọ́run bá pé siddiq ni èèyàn náà lè dé àmọ́ ọ̀gá àwọn siddiqun òun náà ni abubakar ni siddiq nínú àwọn obìnrin kọ́ ìyàwó maryam wa ummuhu siddiqo ọ̀gá àwọn ọ̀gá àwọn siddiqun nìyẹn ẹ́ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يقول تقى جلين النبي الله بأني يقول àwọn tí wọ́n bá dé di tán bá dépò àṣìdìkù ẹ tán bá dépò wípé ẹni tó di sìdìk. Naam, ó ní farubbama yadharu sìdìkù fi hilyati zindiq fi hilyati zindiq. Ó nígbà míì ní àṣìdìk ó lè hàn sí wa ó lè gbé àwòrán ó lè wọ ó lè gbé ọ̀ṣọ́ àzìndíkù wọ̀ yẹn ni pé ẹ lè rí ẹ lè rẹ́ni tó jẹ́ àṣìdí kẹ́ ẹ wá rí pẹ̀lú ọ̀sọ́ àṣìdí. ó lè hàn sí wa sí heliati zindiq nínú ọ̀sọ́ àzindiq wa rubbama yazharu zindiqu fi heliati siddiq ìgbà míì wá ní ẹ lè rẹ́ni náà jẹ́ àzindiq tí ó hàn sí wa pẹ̀lú ihò tí ó jáde sí wa tí ó hàn sí wa pẹ̀lú ìrò pẹ̀lú ọ̀sọ́ àsùdí tí lọ́gbà lérò pẹ̀lú ilé. ìyẹn ni pé ẹ lè rí àsùdí ẹni tó jẹ́ múmìnì tó jẹ́ ni ọlọ́ọ̀ba ẹ lè bá ní church ṣé ilé ọ̀tún zìndí kọ́ nìyẹn. ẹ lè bá níbi tí ó ti máa bọ̀gún ẹ lè bá níbi tí ó ti máa mutí gbogbo àwọn eléyìí náà ń pè ní ṣé ilé ọ̀tún zìndí ọ̀sọ́ àbí tá a bá fẹ́ mèèyàn bú láyé kí làwọn ọ̀sọ́ tá a rí lára rẹ̀ ó ní ẹ lè rí ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ẹ lè rẹ́ni tó jẹ́ olódodo èèyàn nínú irú àwọn àyè yìí kò túmọ̀ sí méje ṣe múmi ní èèyàn gidi ní kódà kọ́ máa ṣe kúkúrú torí pé rògbámà yẹ̀dùnárù sì dìíkú fi hélíà sí zìndí wà rògbámà yẹ̀dùnárù zìndíkù fi hélíà sí zìndí nígbà míì náà dẹ̀ ní ẹ lè rí èèyàn kan tí ẹ rò pé kò kí èèyàn tí ó sì máa wà nínú ọ̀sọ́ àwọn ẹni eré kò sí yẹ báyìí dì yẹn ni pé bẹ́ẹ̀ ṣe lè rí èèyàn tí ó jẹ́ ẹni eré tí ó yẹ pé abẹ́ṣe lè rí èèyàn tí ó jẹ́ zindí tí ó sì wà nínú inú wa àti àwọn ìròyìn àti àwọn ẹwà àti àwọn ọ̀ṣọ́ ẹni bú bẹ́ẹ̀ náà lẹ́lẹ̀ rẹ ni bú tí ó wà ní ọ̀ṣọ́ àwọn ẹni rẹ tó yẹ pé tí ó fi sọ̀sọ́ tí ó mọ̀ fi hàn sáwọn èèyàn kò àwọn ẹni rẹ so n tó fẹ́ sọ fún yín ni pé àwọn eléyìí báyìí kọ́ kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì so látara báyìí ó ní وموقع النظر واحد وموقع النظر واحد وهو الخلق ó ní ààyè ibi tá a sì máa wò ẹyọ kan náà ni òun náà ni ẹ̀dá ẹ̀dá ni kéèyàn máa wò sí tẹ́ bá ti ń wo ẹ̀dá pé ẹyọ kan náà ni wọ́n àti kèbèrè àti mùsùlùmí ẹ̀ ní ní problem ẹbí sìndíìkù lẹ̀ kọ́ hàn nínú ṣẹlíà sìndíìkù ẹ̀dẹ̀ bí sìndíìkù náà lẹ̀ kọ́ náà hàn nínú ṣẹlíà sìndíìkù ẹ̀ mọ́ọ́kì ọ̀nàmọ́ wàhì ibi táyọ̀ máa wò sí ẹyọ kan náà ni kí ẹ máa wò alukọ́lù tẹ́jà ni gbogbo wọn bákan náà ni gbogbo wọn sì níwájú ọlọ́run فمن نظر إلى وقال إنهم كلهم على الصواب ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ń wò tó bá ń wòye sí àwọn ẹ̀dá tó bá sọ pé gbogbo pátápátá wọ́n wà lórí sọ̀wá gbogbo tí wọ́n ń tẹ̀wọ̀n ní tó kọ̀rẹ́ẹ̀tì náà ní gbogbo tó bá wù kéèyàn máa ṣe. فإما أن ينظر إليهم من حيث صدورهم عن الصانع القديم ويقول ذلك فهو الصديق ó ní tó bá yẹ pé abala tí ń wò wọn ni pé bóyá ń wò wọn lábala wípé gbogbo ìdí látọ̀dọ̀ wọn àbáwọn ọlọ́run ọba tí ń ọba tó ti wá ti pẹ́ tí ń dẹ̀dá tó yẹ pé gbogbo ojú tó fi wọ́n ni pé ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo náà ti wà. wàyà kúrò gáàlì tó dẹ̀ ń sọrú eléyìí báyìí jáde lẹ́nu ọwọ́ sídìí ajẹ́sí pé sídìí kò ní ẹni rè nírú ẹni báyìí tó bá ń rí àwọn gbogbo wọn pátá ṣe bí ọba náà gbogbo wọn tó látara báyìí ajẹ́ pé gbogbo wọn bákan náà ni wọ́n níwájú àti وإما أن ينظر إليه من حيث ذواتهم ويقول ذلك فهو زنديق ó ní àwọn tó yẹ pé zawaatu ló ń wò yẹn ni pé bá a ti dá wọn ni ló ń wò ló fún wọn rí yàtọ̀ láàrin wọn pé mòmí lélẹ́yìí kèfé lélẹ́yìí tó ń ṣe yàtọ̀ níbi zawaat ó máa wò wọ́n níwò pé ẹ̀dá kan náà ni gbogbo wọn ipò kan náà ni gbogbo wọn wà òun wò wọ́n níwò pé zaatu eléyàtọ̀ sí zaatu eléyìí tọ́ọ̀mù afẹ́yọ kan náà ni wọ́n zindíkù ni ọ́ ṣẹlẹ àwọn nǹkan tí mo ń sọ yìí ó máa ń ṣòro gbọ́ o because ọ̀rọ̀ oníṣu bí wàláyé àwọn ọ̀rọ̀ tí máa kò tí máa ọ̀rọ̀ tí mo ń sọ yìí kò tí máa dààmú làákà yìí báyìí kò tí máa dààmú làákà yìí báyìí ẹ́ wàláyé àgbákan ni àwọn oníṣu bí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa philosophize rẹ̀ ni àwọn ọ̀rọ̀ gbàǹkàǹgbàǹkàǹ tí gbogbo tí sọ látara wahdatul wujud ni pé máa wo gbogbo ẹ̀dá máa wò wọ́n sẹ́yọ kan máa wò pé dáàtú ilé yàtọ̀ sí dáàtú ilé obìnrin àtọkùnrin gbà pé ẹyọ kan náà ni wọ́n tó o bá ti rí dáàtú pé obìnrin lélẹ̀ ọkùnrin lè kó tí ì máa hàpékọ̀ òun rí kèfèrí àti mùsùlùmí òun rí dáàtú pé mùsùlùmí lè kèfèrí lé wọ́n sí yàtọ̀ o tí o tí máa hàpékọ̀ ó dìgbà tó bá torí gbogbo wọn sẹ́yọ kan náà torẹ́ni eré àtẹnigbú ẹni tí ń pààyàn àtẹni tí ó pààyàn torí pé bákan náà ni wọ́n rí wájú ọlọ́run ẹni tí mu tí àtẹ̀tí ń jalè àtẹni tí ò mu tí tí ò jalè torí tó bá kẹrẹ níwájú ọlọ́run ẹni tí ń ṣe islam àtẹ̀tí ń ṣe kúfúrú ìgbà yẹn ló tó lékeré ìgbà yẹn ló tó ní ìmọ̀ bá pè ní kò yẹ báyìí nìsín ọ̀rọ̀ pọ̀ insha Allah tá a padà tó máa tẹ̀síwájú lórí ẹ̀ kò yẹ báyìí nìsín mo kàn fẹ́ kí a tún sàǹfààní tuntun ni kò fẹ́ ká sàǹfààní kan mú kan mú kan tètè mọ́ kan tara yà síbi tí mo yà sí yìí ni kódà mi ìgbà ìgbà lérò pé màá pẹ́ tó báyìí so nítorí ẹ̀ ni ò jẹ́ kí n máa ṣe àwọn tàfàṣìlù kọ̀ọ̀kan àwọn ìfọ́síwẹ́ kankan tẹ́ kí n ṣe. naam a ní àlejò ní àárín wa lálẹ́ yìí tí mo dẹ̀ fẹ́ kí yá sàǹfààní tó pọ̀ látara wọn nínú súnà lọ́wọ́ àkàmà fún àlejò lé anabi sallallahu alaihi wasallam sọ pé wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa mo ti gé hadith yẹn ẹ látòkè mo ti gé dèdè bíta fẹ́ lò tí mo sọ pé wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba allah àti ọjọ́ gbéra kìyàmà tó gba ọjọ́ gbéra kìyàmà gbọ́ falyukrim bọ́ìfà arábìnrin kan máa ṣe àpẹẹlẹ àlejò rẹ̀ so nínú islam òun náà ni ìkọrọmọ bọ́ìfà nínú àwọn makarimul akhlaq nínú àwọn àwà tó dáa tí a fẹ́ kí àwa mùsùlùmí táǹtì súnmọ́ tàbí sọ̀sọ́ òun náà ni ìkọrọmọ bọ́ìfà ká máa pọ́n àlejò lé nínú súnmọ́ lọ́wà so a lè tẹ̀lé ẹ̀kọ́ islam yìí àti ìlànà nabi sallallahu alaihi wasallam yìí so òun náà ni a fi ṣe àfihàn ìkan nínú àwọn afáwa tí wọ́n wà lójú ọ̀nà sàlàfíà yìí la nuzaki ala Allahi ahada a lè fọ ẹnìkan kan mọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n ba kẹ́lá làbọ̀ lọ́rùn ká sọ ntọ́ba hàn sí wa nípa èèyàn bàbá rẹ̀ ṣe rí láti gbọ́dọ̀ sọ kò yé báyìí eléyìí dẹ́ni lànà àwọn sọ̀hábà ridwanullahi alaihim so àfáwà sheikh sharifuddin bùn sọ̀rọ̀ bùn sheikh abu miqdam wọ́n wà pẹ̀lú wa ní alẹ́ yìí àwọn ni wọ́n. kọ tírà kan tí a ń polówó sí wa ní jòkó yìí àti àtàbà máa ń polówó ẹ̀ láwọn jòkó mi náà tààtò máa ń ṣe irú ti zóbì náà àti polówó ẹ̀ rí dáadáa sọ àti polówó ẹ̀ káàkiri káàkiri àwọn ibi tá a ti máa ń ṣe jòkó wọ́n kọ tírà yìí wọ́n pe alákọ̀ọ́kọ́ ní aljabatiyatu sharrul firqi kulliha fahdharuha mo gbá mi aljabatiyatu sharrul firqi kulliha fahdharuha àti fitira ẹ̀ hàn wá ń bí báyìí àpolówó ẹ̀ náà ní Ṣakí náà àpolówó ẹ̀ ní Ìbàdàn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àyè mí náà kódà mo sọ yìí pé tírà yìí gbogbo ẹnikẹ́ni tí kódà àwọn aléke wa ọlọ́yọ̀ ẹ̀ka ní tírà yìí ká máa fi kọ́ àwọn èèyàn lórí pé inú tó jọra yẹn níwa lórí ní àwùjọ yìí òun ni ká máa àkídà jàbàtà àkídà burúkú ni. ọlọ́run bá aléke náà ò níbi sàdánwò fún wa ẹni tọ́lọ́ bá bá fi sàdẹ́wò fún abẹ́lẹ́wò bá lè kọ́ kú wàláhì wàláhì eré burúkú alákọ̀ọ́kọ́ tí gbogbo eré burúkú ń tẹ̀lé eré burúkú Jabata. wàláhì wàláhì. pé ọlọ́run bá ti ń bá wa gbà wọlé ẹ gbọ́ kó mímọ́ sẹ́yìn gbọ́ kí ẹ rò pé yàrá agbára wàláhì ẹnìkan sọ lẹ́yìn níjọ́ wọ́n ní àtẹ́mọ̀ onílẹ̀ ni tẹ́mọ̀ pé jàbàtà tó ní wọlé wọ́n ní àwọn ẹ̀bí dáa wọ́n bá wọlé àpáńtà ń bá lọ etí àtò orí tiẹ̀ gbọ́ tààrà jàbàtà tó bá gbére gbé wọn àbí dáa òun náà mà kò ní báyìí nìsín so torí pé ẹni tó ma àti dé onírègùn náà ni wọ́n máa ti lọ rẹ̀ so àwa la bá pèrò sínú ọkọ̀ burúkú yẹn àwa náà la àwa náà la padà tún èrò pátápátá kò ní báyìí nìsín. so àjọ mọ́ni ìgbín ta ilé tá a so àti wo ole lè ní wá lára so lẹ́yìn rí kan kò tó bẹẹ jàbàtà ọlọ́mọdé àrí kò ṣe dáadáa ọba yìí sọrọ gbogbo tá à lọ apàtì àgbẹ̀tẹ̀gbẹ̀ wà láyà àrí tiẹ̀ gbọ́ tààrà jàbàtà so àdìdí àti ìgbàwọlẹ̀ tán o ẹwà wà masáìlú ta gbogbo ẹ̀ wáá dára padà yẹn ju padà bọ̀ ọba ọ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kò sí ìgbàtọ́ ọba àmọ́ sọ̀rọ̀ kó bára rẹ ọba sọ̀rọ̀ kó bára rẹ kò yẹ báyìí so wàláyé ọyẹ yẹ tì ní sọlọ́ jẹ́ pé àwọn wa àwọn wa ọyẹ ká àwọn tíra yìí ní wàláyé wàláyé ẹ má jẹ́ ká fọwọ́ kékeré mu rárá ní ni torí pé sẹ́rí báburú ìjàmbá ṣe wà yìí kódà bó túbá aburú ò ní tẹ́tàlì kí a mọ̀ ọlọ́run bó fi tó abẹ́rù bẹ́ẹ̀ àbí ẹ̀rù pé kò rí bẹ́ẹ̀ ni. àwọn tó dárú ẹ̀ lẹ̀ lánàá àkídà yẹn bẹ lónìí Abul Hasan Ash'ari tó ní àtọ́jà àkídà Ash'ari rọlẹ̀ ó túbá àkídà Ash'ari rọ̀ ń bẹ láyé lónìí òun túbá tó ń ti bẹ́ẹ̀ bí jàbàtà bá túbá lónìí àbí jàbàtà bá kú ẹ̀rù sẹ́rí aburú ọlọ́run má fi wá sí kò ń jẹ́ ká dáburú lẹ̀ ni o bẹ́ẹ̀ yẹn dáburú lẹ̀ máa ń tó dálẹ̀ lọ o agbára rò ní padà ká mọ́ ìsọwọ́ tí àwọn ọmọ jàbàtà sọ fi ń kàfárọ̀ yẹn ó fún wọn ní jàbàtà ó tú àwọn èèyàn lẹ̀ láti máa ká máa yẹn ẹni tí ò ní ẹ wọn wọn nínú àwọn tí ọlọ́run bá lè kẹlá lò ní sábàbí dáadáa tí wọ́n kọ̀ nǹkan lérí ìjàbàtà òun náà ni sheikh wa tí mo dá ọkọ̀ yìí wà. níta kó kọ síra náà ni aljabatiyatu sharrul firqi kulliha fahdaruha. àwọn àjọ jàbàtà ni ẹgbẹ́ tó burú jù láyé wọ́n burú jù lọ àbí wọ́n burú jù lọ. wàláì kì í exaggeration wọ́n burú wàláì torí pé awwalu firqatin khurujan awwalu firqatin khurujan ìjọ tó kọ́ jáde ní Islam ìjọ kọ̀wárìjì ní ń gẹ́gẹ́ ní jàbàtà ìjọ tó burú jù láyé ní jàbàtà ọlọ́run dákun má fi sàdánwò fún yàn bí yẹn báyìí nírú wọn kan nínú fámìlì àgbákò lónìí yóò máa da fámìlì ìlú ni ẹ wàlá yóò máa da fámìlì ìlú ni ṣe so àwọn ni wọn kọtíra yìí wọn tún wá kọtíra míì náà àrọ́jù mọ́kì ẹ èsì tí ó pani lẹ́nu mọ́ èsì téèyàn ìdá ọ̀rọ̀ padà téèyàn ní lórí ọkùnrin ká zọ nínú nǹkan tó ní tó ní sọ tó ní sọ ìlú kọ́ rí tó ní tíra jákujàku ni. Odinlu Markaz OON olórí olódò of Nigeria wọ́n tún bá wa kọ tíra lórí yẹn náà wọ́n tún fi gbẹ́nu tì yẹn náà sọ̀rọ̀ pé kátàkátà lọ ń sọ ìwọ náà fẹ́ bà Islam jẹ́ ni fẹ́ bà Islam jẹ́ ọ wú Islam láti pilẹ̀ tó pé alimọ́sídà ọ̀sán ni ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì nínú ìpìlẹ̀ nínú tíra táwọn mùsùlùmí ti mú ìmẹ̀sìn lẹ́yìn Qur'an òun náà ni Sahih Bukhari tíra tó dáa jù nínú ìsìláàmù nínú ìsìláàmù nínú ìsìláàmù lẹ́yìn Qur'an tíra tó kàn nínú gbogbo tíra tó kọ láyé Sahih Bukhari lọ́kàn lẹ́yìn rẹ̀ òun ni eléyìí báyìí lọ́yọ̀ bẹ́tì so wọ́n kọ tíra lórí tiẹ̀ náà so bákan náà inú àwọn tíra tí ó tún di àrọ́wọ́tó wa òun náà ni Fawzu Dawrayn fawzu dàrọ́yìn fi tìbáyì wàhíyẹ̀yìn òun lè ní báyìí. fawzu dàrọ́yìn yẹn ni pé oríire ayé àtàlùkìyàmà èrè ayé àtàlùkìyàmà fi tìbáyì wàhíyẹ̀yìn ó ń bẹ nínú ká máa tẹ̀lé wáhíyù méjèèjì kí náà kì í wáhíyù méjèèjì alukur'an àti hadith méjèèjì wáhíyù ni látọ̀dọ̀ lọ́wọ́ bá ń tọ́nà bá fi ránṣẹ́ sáà nàbì sallallahu alaihi wasallam ní méjèèjì so wọ́n ní oríire ayé àtàkìyàmà inú méjèèjì ká máa tẹ̀lé méjèèjì ibi tó wà nìyẹn yóò ṣe oríire ayé kò sí oríire àtàkìyàmà so àwọn náà ni Sharifuddin Bunsorofa Bunsheed Abu Miqdam so láti Ìjẹ̀bú Òde òun náà ni wọ́n ti wá sí àbẹ̀wò wa ní Ìlọrin bí báyìí máa fẹ́ kí wọ́n ti wá láǹfààní pẹ̀lú gbọ́nà ọba á dẹ̀ ti àǹfààní tó pọ̀ ní àtàrà wọn. فيتفضل مأجورا مشكورا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على أفضل خلق الله محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله الأطهار وأصحاب الأخيار ومن لف لفهم وسلك نهجهم واهتدى بهداهم إلى أن تقوم الساعة أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته هذا تتوقف الله سبحانه وتعالى أواتر على كاتي جفون شر محمد صلى الله عليه وآله وسلم المدعوث رحمة للعالمين إنسا وجنا وحيوانا ẹnjọ́nà bá aláàgbé kalẹ̀ kó máa jẹ́ ìkẹ́fù gbogbo àgbáńlá yé fáwọn àjọyọ̀ fáwọn ènìyàn àti fáwọn ẹranko. Um, lẹ́láì fa orogún púpọ̀ torí mi mọ̀ pé oṣù àti máa tẹ̀lé kí n sọ one or two things nígbà yìí mi ìtẹ̀fẹ́ sàn ọ̀kan náà wọ̀ bọ́dà kí ni um, mo fẹ́ lo àìlẹ́kọ̀ọ́ ń bẹ àlá kí ó jọ gbogbo tí èèyàn bá sọ tó bá kú jẹ́ ká níbi ẹ̀sìn ọlọ́run bàálà àkójọ kó ṣàkóso fún wọn bẹ̀ àti àwọn sáàlù àti gbogbo àwọn àti ìwà nígbà ìgbésẹ̀ bá kú kára kó tún wọn ṣe ń bẹ̀. Um, aláwọ̀kọ́ náà ẹ mọ̀ sọ síwájú ní ìlú òkú máa sàn kankan tó torí pé ọ̀rọ̀ ìsìn kì í ṣe nǹkan tí nǹkan máa ń lanu tó máa ń sọ so ntí yẹn máa ń palẹ̀ mọ́ ẹ̀ ni so bí ó sọ̀rọ̀ ṣe bá a sọ̀rọ̀ lẹ́yìn sí wọ́n ti palẹ̀ mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ni torí pé ẹ̀wọ̀ ìsìn kọjá pé pòfẹ́sọ̀ ni mí doctor ni mí tó mo kàn lè wọnú yàrá ìbánisọ̀rọ̀ kí n jọ máa sọ̀rọ̀ lọ abẹ́dẹ̀ so àtà òṣìṣẹ́ náà bàgà lóun fi ẹ̀kọ́ ó fi ẹ̀kọ́ kọ́ wa látara tó òṣìṣẹ́ náà bá mọ̀ nǹkan kò ní sọ pé òun mọ̀ so yóò sọ pé òun á sọ fún ọ ní jẹ́mi tọ́lọ́ bá fún ọ ní wáhàyè so nítorí bẹ́ẹ̀ so mo fẹ́ dẹ̀wà pé ìṣàlá bó ẹ lẹ́gbọ́n yóò ti sọ màá sọ ọ̀rọ̀ bóòdù ẹ̀kọ́ àti méjì nípa nǹkan tí ẹ sì pé kí káfílẹ̀ mú rọ ìbùkún bẹ́ẹ̀ tó pé àwọn kan nínú àwọn ẹ̀fọ́ à ẹnìkan tún bìí lọ wọn bìí lọmù lálẹ́ lálẹ́ yìí wọn dẹ̀ ti máa ń bìí lọmù tẹ́tẹ̀rẹ̀ pé ṣé mo ti ṣe jàbàtàrí ṣé mo ti jẹ́ kan nínú àwọn jàbàtíyà kí n tó láǹfààní àti kọ̀ọ̀kan nípa ọkùnrin àṣọ nínú yìí gẹ́gẹ́ bí fàṣẹ máa ń sọ ṣùgbọ́n jùlọ dọ́ọ̀lù mùsùlùm lọ́ṣọ̀kà dídáàdì arákùnrin kan tó ti sọ ní tó dẹ̀ ń sọ̀rọ̀ ní àbí aláàkóbá kóbá wa jẹ́ kí ó túbà torí pé èyí máa ń sọ pé tí àbátá ò bá túbà ẹ̀sìn ẹ̀ máa ju ti Gulam Ahmed lọ ẹ̀sìn jàbátá máa ju ti Gulam Ahmed sari Allah fún ẹ ló yẹ ẹyẹ Gulam Ahmed Allah Ta'ala náà ló fún ẹ yẹ ẹyẹ Fir'aun so Allah ń dájú ẹ bọlẹ sínú òkun pupa so tí jàbàtà ò bá ti túbá ẹ ẹ́ di pé ó máa ṣe ìpínyìn but àbá ń bẹ lọ́wọ́ bá fọlọ́njọ́ kó túbá àti gbogbo àwọn ajá àwọn ajá jákèjádò nàìjíríà sọ́njú mo ṣe jàbàtà rí mo ṣe jàbàtà rí ṣùgbọ́n kí ló fún mi láǹfààní láti lè kọ̀ǹkan kan pa ìkọ́sí mi láǹfààní ní ẹ̀mí tó fẹ́ kọ̀ǹkan pa Muhammad Ali jàbàtà ṣùgbọ́n ọlọ́ọ̀bá aláàánú máa ń kírètì àwọn àgbà àtàwọn mọ̀tàkìbà níjọ́ tí mo máa níjọ́ tí máa mẹni tó jẹ́ jàbàtà kọ́ sí mo ń wò pé ẹni yìí ń fẹ́ mọ̀ ṣùgbọ́n mi ìwà tí mo kó mo wà mọ̀ pé máa gbà sí àti mọ̀mọ́ yẹn níṣẹ́ ni mo fẹ́ sí lọ́rin ní last year two thousand sixteen mo fẹ́ sí mo fẹ́ sí lọ́rin ó ti ní àkùkù kan tí mo fẹ́ sí sọ́dọ̀ wọn ṣùgbọ́n gbà tí mo kú èdè tí mo fẹ́ wá mo wá pé nọ́mbà ọ̀pọ̀ lọ mo dẹ̀ ti ní ìfínà wá ojú ọ̀yẹ́ náà mo tún pe nọ́mbà àwọn kò lọ bàtí wọ́n ti di pé kò lọ mo lè jẹ́ wọ́n ti wọ́n ti mọ̀ pé mo ń bọ̀ so máa wò kíkí bẹ́ẹ̀ ṣe o torí tí wọ́n bá lọ bí lọ́rin ìdẹ̀mọ̀ lọ́rin púpọ̀ tí wọ́n lọ àṣàǹdẹ̀ ọmọ kan bẹ̀ ní Ìjẹ̀bú ọmọ yẹn ń pè ní Abdulmalik òun ni mọ̀ndúgù jabatiya lọ́dọ̀ wa bẹ̀ ọmọ yẹn nínú ọmọ náà ọmọ tẹ́ pé wọ́n wà nínú ìròrí àwọn ìṣòwàní yóò ní àwọn ọmọ àwọn ìṣòwàní yóò ní fún tmc so ọmọ yẹn ìtẹ̀lú àwọn ìkéré ni so nígbà tó di pé nígbà tó wà ń bẹ tínejà ni kò tí ì wọ twenty years ṣùgbọ́n aláwọ̀ aláwọ̀ padà yọ kúrò ń bẹ̀ ìgbà tó máa tún yọ kúrò ń bẹ̀ ṣàwọn tó máa ti lajú sí ibi tó yẹ kó lajú sí tóun náà ti ń bọ́ zuhur máa ń wà máa ń wà ń yẹn kò sẹ́ni tí ò kí ń fẹ́ ni tó bá tó bá ṣàánú ẹ̀ so ọmọ yẹn kúrò nínú àkídà yẹn pẹ̀lú ọ̀dà wa ó bọ́ sínú pé àjẹ́ ordinary muslim so ó máa tó sọ̀rọ̀ mọ́ṣáláṣí tí ó wà tó yá ó kò wọn ló ti wá sùn ẹni tó ọmọ tó padà sùn mo mọ mi ò mọ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ̀tù máa ń gbúrò ẹ̀ gbàtí wàá di pé àwa mọ̀ra wọn aṣọ ń sọ díẹ̀ díẹ̀ ọmọ ìkẹyẹ fáwọn ta ni so nígbà tí mo wá gbọ́ pé ó ti mo ti wá sí sùn ní Ìlọrin wípé ó ti ní ìròrí ìjàmbá yẹn gbàtí wàá wálé mo wá pa sọ̀rọ̀ mo lọ pa mo lọ mo lọ pa ní mọ́ṣáṣí tí yóò ti máa ń kírun pé gbogbo báyìí báyìí báyìí báyìí ṣàlàyé pé bàbá ìkẹyà fò ọgbẹ́ni òun ṣe ń ti o lè máa lọ sọ́dọ̀ o òun náà tẹ̀sí náà Mohbad kékeré kan tó o lọ sílé kéwú ó dẹ̀ kó ti bá dá àwọn afá ẹ̀ ó ti kàfàrà wọn so ibi tó ti nípìnlẹ̀ díẹ̀ tó lé so ilé kéwú yẹn ó ti bẹ ó ti ní àwọn ẹ̀kọ́ yẹn díẹ̀ díẹ̀ bẹ̀ so mo àbàṣà ṣé tí mo sọ yẹn àṣìṣe ló ó ti ó ṣe ó dètè kò sọ pé tí mo sọ kò rí bẹ́ẹ̀ àwọn dẹ̀ máa ń ṣọ̀rọ̀ lára pé kọ́ máa gbọ́rọ̀ jàbàtà pé jàbàtà ẹ̀yìn àná tí èèyàn bá jẹ nǹkan tẹ́lẹ̀ kù gbọ́dọ̀ gbọ́rọ̀ jàbàtà pé ó máa sọnù ọ̀rọ̀ yẹn àti wọ́n gbé wá sí Ìlọrin ìgbà sí mi mọ̀ sójú tí mo wá sí Ìjẹ̀bú tí mo wá sí Ìlọrin tí mo tí mo ní mo rí ẹni tí mo fẹ́ dé sọ̀rọ̀ tí mo rí pé yẹn wá pè pé mò ń bọ̀ ní Ìlọrin wípé ọ̀dọ̀ ẹ̀ sí ìjọ ìjọ ìjọ júmọ́ so wá ní problem àti bí mo ṣe bó ṣe pè mí tọ́ yẹn ẹ bí mo ṣe pè tọ́ ìdájọ́ sọ yẹn ó ti tún mi ti fáyìn àwọn ẹ̀ka pé ọ̀gbẹ́ni tó sọ pé káwọn máa gbọ́rọ̀ àwọn kan náà ìkan náà náà ọmọ tó tó mọ́jọ́ ọmọ ìlú yìí tó náà wà ní ìjẹ̀bù tí àwọn fámìlì wà ní ìjẹ̀bù àwọn pàdé àtàjọ sọ̀rọ̀ so àtàjùmọ̀ ni wọ́n kú ó kà sùkú díẹ̀ kí áfíríkà tó àwọn ní kàmọ́lọ́ sí mọ́sùkì ó tẹ̀ sílẹ̀ mi mẹ́rù pé kí n kẹgbà nígbà kí n kírun ní oṣù kí n rest ọ wá ní kàlọ́mọ́sùkì wọ́n ní sàgbó ní mọ́sùkì wà wọ́n lọ́dọ̀ south jabata àti àbàtà mi ò dẹ̀ palẹ̀ mọ́ mi ò ní èyẹ sà èrò ọkàn mi tó bíyá mo lè wọn kò tètè fún ẹja lọ títí bá ní lọ ọmọ ní sọmọ pé àwọn ń sá ṣùgbọ́n wọn ló sọ pé ọba gbọ́ jàbàtà ọwọ́ adé pípọ́ sọ́dọ̀ jàbàtà ń sìn àwọn kò yá ń àwọn àdó síbẹ̀ àdébẹ̀ so ǹjẹ́ ìjọ jọmọ àwọn ń gbọ́ ó máa ń ṣe lẹ́ṣọ̀ Thursday so wọ́n máa ń gbọ́ lẹ́ṣọ̀ yẹn nígbà tí wọ́n play níjọ́ Friday àdébàkẹ́ wọn àjòkò àwọn yẹn pọ̀ wọn ajá ẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ so ọmọ yẹn ó dókòó sẹ́gbẹ̀ẹ́ jàbàtà ní ọ̀sùlọ̀ ẹnìkan tó kópa pọ́wọ́ sí ẹni onílọ́yà ni wájú kù gbàtọ́ wá gbọ́rọ̀ ẹ̀sọ́ àjọ ń gbọ́rọ̀ yẹn náà àkọ́kọ́ tán ọmọ ìwà nítorí sùpíà àfa àwọn aláti ìjọ bó dikínà so ó ṣàkí ẹpẹrẹ jàbàtà bó ṣe máa ń sẹyìn ó ṣàkí mi dáadáa mọ àwọn wòlíṣẹ mi fún ìsọmọ kan bí wọn ṣe ń bẹ bí ẹnìkan lọ́ọ̀yà yẹn ń bẹ gbà àbí àbúṣe fẹ́ sọ̀rọ̀ kan ní ká jẹ́ àǹfààní àmì ní ìmọ̀ nípa ti fẹ́ sọ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe ilẹ̀ ha wọ́n ṣà ń tẹ́sà bí nígbà tí mo ti pé ọ̀la ẹ̀ pọ̀ mọ̀ pé tíba tó sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ náà wọ́n á ní í ṣe ni ìgbà tó débẹ̀ ẹni ẹ̀wọ̀ wù ni kò sí problem bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ṣáà wọ́n ní ẹ̀fọ́ pé tí yàrá bá ti lo ṣíbí pé fídíà sọ̀rọ̀ ẹ̀ pé kó fún ẹ̀gbọ́n ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni àṣọmọ yẹn ń record mi mọ̀ ń record bàtà ń sọ mi ò mọ̀ kó tẹ̀ àṣàṣọ ní nǹkan tá a sọ ṣèwádìí àṣé ìṣèwádìí yẹn gẹ́gẹ́ pẹ̀lú tí àlàfẹ́ ló fún mi tí máa fi láǹfà láti kọ̀ǹkan pàjọ́ àtà tó ká nínú lọ síbẹ̀ ṣẹ̀mọ̀ ẹni tí yàn ò rí tó bá lọ sọ̀rọ̀ àwọn yàrá òkúta àá pé ẹni tó ń sọ ń pa ìṣó ti lọ bá rí ọyàn ò ní fẹ́ gbà wọ́n lóòótọ́ kẹ̀ iná lè ní ṣe bẹ́ẹ̀ so àyàfi nítorí pé ẹjọ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀ clear olú àbíbù náà sì yè lọ́sọ́dún ìlọba ṣùgbọ́n ọ̀rọ̀ àbíbù clear gba ilé mọ̀ pé dọ́lóhùn tó káàtà àwọn tí wọn kì í ṣe alùsùn nàjà so ìyẹn clear bí ọ̀sán وليس يصح في الأذهان شيء إذا احتاج إذا احتاج النهار لدليل سو عشان بكاتا في عوائل فون يقول شو لا وعي أبوسا أتمكو لا وعي كو يعني بكاتا دليل فون so aṣa sọ̀rọ̀ tí wọn kọ méjì mú náà jabata ọ̀hún tá a fi sọ̀rọ̀ fẹẹ tó fi tá a fi sọ̀rọ̀ àbí jù bẹ́ẹ̀ lọ jabata mo padà rí pé ẹni ibi ẹni ibi tó ní agbára gan ni èmi wọn sọ fún sars èmi sọ fún sars ẹ sàrùmí ọjọ́ kan tí mo wá sí ibi bí i two thousand fourteen mo sọ fún ọ pé ah sars ẹ eh, eh, eh, máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbẹ́ni yìí pé ìṣòro ẹ má jẹ́ kí ṣe tọ́hún túlẹ̀ yìí náà pé ọ̀rọ̀ yẹn ó ti ń pọ̀ jù nígbà yẹn kódà títà sùdán padà tó bá padà rí tíra ní ọmọ màrẹ́ nìgbẹ́ ṣèbí wọ́n sọ pé ọ̀rọ̀ wọ́n ti <laughs> so ọmọ màrẹ́ yìí nìgbẹ́ ṣèbí lọ́ọ́ fi ti ti wọ́n pọ̀ ni kódà àgbà tí mo kọ́ ń gbọ́dọ̀ sáṣejù mọ̀ bá ti pọ̀ jù pẹ̀lú pé pẹ̀lú mọ̀ pé aburú wà lórí ìjàpàtàbọ̀ tí mi ò kó tó délẹ́gùn yẹn mo máa pàdé pé àṣírí ah, yìí kó tó bẹ́ẹ̀ òjì bẹ́ẹ̀ lọ so nǹkan méjì nǹkan àkọ́kọ́ tí mo kọ́ ní tí kò gbọ́ tí sars sars dàrú sọ pa pé ó fà ní ti kan àti ti ti mọ̀ sọ asa mọ̀ sọ tó wà nù dárì mi ibi àná dọ́mínù alayọ̀dé àmì hasanà ti hin ṣéyìn sanwó-ẹ̀ tó tó gbàkú tó yọ eh, láyẹ̀ tó yọ pátápátá tó yọ kó nù ẹ̀sìn nínú ṣẹ̀ríà tẹ̀mọ̀ túmọ̀ kéèyàn jọ̀ kò sí àwọn ọmọdé kéèyàn yọ̀ǹkan fún ìṣẹ̀lẹ̀ à kó mọ̀ mọ̀ ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sáfà lọ́bì àti kó mọ̀ mọ̀ fi tún méjì bíi so pàtó wa nǹkan tí wọ́n ti di mo di dìmú nǹkan méjì nǹkan tí àṣọ ọdún pé number one nígbà tó àjọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣíbí ó ní pé kí ni tẹ̀síbà mo ní bídíà ni ẹ̀hẹ́ ó ti tẹ̀síbà ti jẹ́ bídíà pé ṣíbí náà láti jẹ́ bídíà mẹ́ra o ló yàtọ̀ síra wọn pé eléyìí wasilatun ila al-ibada eléyìí kẹ́rì wasilatun ila al-ada ipe eléyìí ó yàtọ̀ síra wọn pé ìbára ó ní alal asli oṣù tó dẹ́bẹ̀ kí ni aṣọ wíwọ̀ gan fúnra rẹ̀ níjàmbá mi wọn tó sọ bí wọn sọ pé ajá níjàmbá wọn tó sọ manuel tó bá jẹ́wé tí ìfọ̀sẹ̀ sọ nìyẹn pé ó yẹ kẹ́yìn náà nígbà náà bí nígbà tá a dùn wà láyé àná bí wọn kò láyé ẹ̀ àná bí wọn rò wọ́n ìzára ló máa ń wọ̀ àwọn mùsùlùmí máa kẹ̀lé wọ́n máa ń rò wọ́n máa ń wọ̀ ṣòkòtò àná bí kẹsàn-án àti tàbú nàfíù pé alibahiri ibnu abu umama alibahiri nínú mustad imam ahmed ó wà ń bẹ̀ wípé àwọn lọ́ba mi ti àwọn ìsọ̀lá àwọn yẹ̀wù dàtọ̀ sọ̀rọ̀ yìí wọ́n máa ń wọ ṣòkòtò àwọn náà dẹ̀ máa wọ ṣòkòtò kí ni ká ṣe àwọn ọ̀dọ́ pé tasaru wà lúwà tẹ́sílù wà hàlì fún ìyẹ̀wù dàwà nasọ̀rọ̀ wípé ẹ máa wọ ṣòkòtò kẹ́ẹ̀rẹ̀ tí wáyé kí ni kẹ́tù máa rúurú kẹ́ẹ̀tì yapa sí wọn wọ́n á kó tàdí sẹ̀ fún wọn wípé àná tí ò wọ ṣòkòtò yìí láyé ẹ̀ ìwé ló máa ń ro bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yẹn mú ọ̀rọ̀ yìí kókókó kẹ́ mú ọ̀rọ̀ síbi kókókó yìí ó yẹ kẹ́ ẹ máa wọ ìró náà ni kò yẹ kẹ́ máa ṣòkòtò nítorí pé ìró náà àbí màá ń wo òwò ṣòkòtò rí láyé ẹ ẹran tí ọ̀dà ọ̀dọ̀ fún mi àrùwọ ìbílọ̀ àlìjàhùrù àdùáyẹ̀tù àṣẹ́kùlùmọ̀lábì àlùmọ̀dálì alimutin Allahu akbar ó yẹ pọ̀ lára jàbàtà hadahullah ó ní à kò sí àtọ̀ láàrin alìjáàrù àti àfẹ̀wàl Allahu akbar ó dàbí ọ̀rọ̀ mi gbọ́ ó ní ọ̀rọ̀ yẹn pé àdìsí yẹn tàwárù àdìlà ló ń pè tàwárù ní ìgbórí tàwárù níbi pé kí ni ìyàtọ̀ láàrin sirwal àti izar mo sọnù ní tọ́ ajá tó bá rọ lọ ẹlẹ́ẹ̀kejì tí mo ti yí ó jẹ́ kókó tó tún lágbára inú ọ̀rọ̀ mo ní bàbá tó ń sọ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n àbúrò ṣùgbọ́n àti àdìsí wa lórí wà lórí yẹn yàtọ̀ ó jẹ́ wasilatun ila ibada pé àdìsí wa lórí ẹ̀ àdìsí lùsẹ́rọ̀ pé àná sọ pé ó ń fáwọn obìnrin sọ ó wá sọ pé ẹ̀ẹ́dínà bil anamil fa innahunna mas'ulatun ó sàǹtàkọ̀ àwọn àdìsí ni dọ̀ọ́yìn fún mi dọ̀ọ́yìn má padà tó ustaz kí ni má dàkú mi bí i àwòrán mọ̀ sọ pé kí ni dáhùn fún ẹ̀ ó ní ẹ ní òun mọ́ sẹ̀ ẹ dùn àbá àdìsí níbà ẹ dẹ̀ mọ́ ah, subhanallah nǹkan yẹn ó ṣe mí léèmọ̀ tọ̀ òkú ń bẹ̀ ọ̀gbẹ́ni kan bẹ pẹ̀lú ẹ̀ ọ̀gbẹ́ni náà báyìí wọ́n pè ní àbúrò ó ní sáà sọ́dọ̀ wa ń bẹ̀ bí a mùsùlùmí náà pè nínú àwọn tí wọ́n kúrò tó wà chronic nípa àkírà ẹni tó pé kò sẹ́ni ó lè ṣàbíṣe sórí ìjàbàtà nǹkan àgbọ̀rọ̀ yẹn mọ́tò dẹ̀ ni létí rẹ̀ sẹ́ni yẹn bẹ́ẹ̀ ṣe dé ìṣe àgbẹ̀ yẹn kan ń wò bọ̀ sí ìmọ̀ àti kìí ṣe yẹn tún fáyín kọ́nẹ́tì ìjẹ̀bú pé ọ̀gbẹ́ ń tẹ́sọ́ pé máa ń tó máa sọ pé oṣù àgbẹ̀ kan máa ń tó máa ń hazara àwọn èèyàn lọ́dọ̀ tó àgbẹ̀ oṣù àgbẹ̀ kí ló kó sí wọ́n sáré ń dáwọn lóòdù fún wọ́n sáré káàkọ́ bíi mẹ́fà lẹ̀ pé ó máa ń tẹ̀ ẹ máa ń mọ́dọ́sà tó ti kọ́ wọn kí wọ́n ṣe láti wọ́n ti ka bíi nǹkan mẹ́wọ̀n nǹkan bíi márùn-ún sílẹ̀ nígbà tí mo bá jàbàtà sọ̀rọ̀ yẹn inú bí fún àlọ́ padà sọ fún mi o inú bí òun nígbà tí wọ́n sọ̀rọ̀ tó kàn jàbàtà wà bá mi èmi àtàwọn méjì ọmọ tí ó gbà mí sílẹ̀ àti ìkejì ẹ̀ mọ́ èmi ajẹ́ mẹ́rin mọ́ àbúrò ńlá àwájú kù ní mọ́ṣáṣí ẹ̀ náà ni àti kí wọ́n gé ìtàn so wọn ni ẹ àbú ẹ ṣe ń bá òsán àtọlẹ kan ẹ òun ni bí òun ni pé kí n kàn fún kókè abá mi àwọn fún àkókò fún ẹ ẹ ẹyin sọ fún àwọn sọ fún àwọn yàtọ̀ àfa súnà ọmọ àgbọrọ ẹ kí n ha pé ìsọ̀rọ̀ báyìí inú inú bíbí gan fi àwọn èèyàn èdè òjá ọ̀nà ọ̀lẹ́ ẹ̀ rí mi òun rí mi for the first time bóyá gbé fún bàbá náà kan gbòòrò níbi kí lè gbà lérò kí ni kò kò expected ṣá dáwọ́sì mo dá ìsìn ọ̀rọ̀ àkàrà fún ní líle máa dojú kan ọmọ iṣẹ́ ìkẹ́ àwọn ọmọ ẹ̀ fi ń kẹ́rẹ́ yìí ti dára ọjọ́ àbá èmi ń bọ̀ pẹ̀lú ẹ̀mí pé ọ̀dọ̀ ọmọ ìyá mi ń bọ̀ ní ìmọ̀ iṣẹ́ ète lẹ́wà tẹ dá fún mi ṣùgbọ́n ẹ̀rù ló wájú àwa torí pé n tẹ̀ ń sọ yìí dúró tẹ̀ tẹ̀ lómi ẹ̀ wọ́n wọ́n kó sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé ká ṣe dáadáa sí àlìjá ìdájọ́ abúlé yìí ṣe ìdákejì sáà lómi kẹsàn-án yìí ṣe ẹ̀jẹ̀ dáná so wọ́n wá ń sọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ kíní kan ọjà ń try àti absorb ara wọn. àlàkùnlé ṣáárì àti ọ̀rọ̀ tí wọ́n sọ sọ́wọ́n sọ fún mi wọ́n ní mo ní aláwọ̀kọ́ náà kúta ẹ̀sẹ̀ kúta ẹ̀kọ́ mi náà mo ní ṣùgbọ́n ìtẹ́ ẹ̀sọ̀ ẹ̀rù jọ wájú àwa gbogbo ta ń sọ ẹ̀yìn jàbàtà ń lọ ń bọ̀ bọ́ọ̀ ẹ̀ṣẹ̀ lé iṣẹ́ jàbàtà ń kọjá so àwọn ẹ̀ ń sàkóso bá ń bẹ̀ ìṣáì akínwòtán mo lọ lé pẹ̀lú bínú bàtà fi ń jọ kejì bẹ àti kíkìrun àti mo kírun akínwá sílẹ̀ bẹ́ẹ̀ àtàrà akínmọ́jú àti ṣáì ó ti kejì àti wá àtàkì ọ̀dọ́ ọ̀dọ̀ àtàwákì gbogbo ọlọ́nu mo tó sí oníṣẹ́ àtúntà kò pẹ́ náà yẹn àbúrò àti oṣù tán ọwọ́ bá mi yẹn màtí ń pè àbúrò ọmọlá wọn yẹn àbúrò ẹ̀fẹ̀ lẹ́kúnjọ́ ẹ̀fẹ̀ má bínú àná kíní kan àti ìbẹ̀tẹ̀ sọ̀rọ̀ nìyẹn àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bí two hours. so kí lọ́dọ̀ ni pé nǹkan tó fún láǹfààní ni pé mo láǹfààní kékeré nǹkan kan nípa jàbàtà òun ni pé mo láǹfààní láti bá a sọ̀rọ̀ one on one. a ní mo láǹfààní láti rí àbí láti bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò ní dùn sọ wọn àbí n tó ń sọ ṣóorí rí ṣóṣì jàbàṣà rí ni tó pé ọ̀rọ̀ yìí dùn lẹ́nu àwọn tí wọ́n ẹni tó wà ní the best position láti sọ̀rọ̀ nípa jàbàtà òun náà ni ọkọ̀ jàbàtà yìí lẹ́yìn ìmọ̀ sọ pé ọkọ̀ jàbàtà òun náà ni sáṣù jù àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláfẹ́ àǹkó aláta àǹkó àwọn ọ̀hún tó ń àwọn yẹn nílùú àṣọ àwọn kí lóore sọ ń kàdé bàtà nàkítẹ́sì ìmọ̀ yẹ kò lóun ń táwọn sọ yìí àti ìgbà tó pẹ̀lú ẹ̀ so but kẹ̀lú ẹ̀rọ mi sí àbànújẹ́ kọ̀ọ̀kan tó bí ìmọ̀ mímọ̀ fún wọ́n tẹ̀ sí ni wọ́n ti tẹ̀sí lọ́rọ̀ yẹn àbàdí pé ìjọ kan ní kan ṣẹlẹ̀ kọ̀ bẹ̀ sí ní fọ̀rọ̀ yẹn káàdì. kí ni ìka òkò sọpọ́ọ̀tì yín ọmọ ẹgbẹ́ ògbọ́n bẹ́ẹ̀ náà lọ́lọ́ ń fọ ọ̀rọ̀ tààtà pẹ̀lú Sheikh Abdulhamid Alhajuri tàbí pé ẹgbẹ́ ọmọ yìí táyé tí wọ́n nílà káyì tí bàjẹ́ fún àdìrọ̀ ni wọ́n ṣé kó máa ṣe kó máa ṣe lọ́sùrù yẹn wájú gbogbo àkùtà gbogbo rádaràda tó ṣí àbàdà sọ pé pé ó jẹ́ ẹ̀rí lórí ni tí kì í ṣẹ̀rí fún un but aláìmọ̀kan ni wọ́n ń mọ ọkàn ó tún ṣe lọ́ṣù rẹ̀ eléyìí náà sì sí làtẹ̀jọ sọ kò yẹ kó ṣe lọ́ṣù rẹ̀ wọ́n ṣe lọ́ṣù rẹ̀ ọlọ́run fi mú wọn. kí lẹ́nu ni pé àwọn ọmọ yẹn ní ń jẹ̀bù ọlọ́run sì ní pé fún ẹ̀ṣẹ̀ ń dìde ìpọ̀ díẹ̀ díẹ̀ alhamdulillah wọ́n yẹ kí ọ̀la wa ní tó jẹ́ tí a lè sùn náà tí àpàdà fi ń kírun so ibẹ̀ ni èmi máa ń kírun wọ́n wá ṣe ìdìmọ́ pẹ̀lú wa bọ̀ wọ́n ní problem pẹ̀lú wa bọ̀ wọn ò ní tó gbogbo mọ́ṣáṣí ni wọ́n ti pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣèṣì nílẹ̀ àwọn tí mo sọ yìí wọ́n tún burú gan o wọ́n tún yàrá sọ̀rọ̀ sọ̀rọ̀ sáàtì mọ́ o àwọn ilé ìyàlá ìmọ̀ta gbà ni wọ́n fátíà wọn ò ní ká sọ̀rọ̀ ìfọ̀rọ̀ bá búra ọmọ kan bẹ láàrin wọn ọmọ ẹ̀ màásùhù ni màásùhù ni àbúrò òsín àbúrò wèrè ni ibi tí tiẹ̀ ti tàdé kò lè ká fátíà mo kọ̀ jálẹ̀ gbogbo kí n báyìí wà láti fẹ́ járun ni lọ́mọ tó ń ṣe tẹ̀kífìrì náà tó gbé àfíà jàbàtí yàgá ní lọ́dọ̀ wa gbogbo ọ̀sẹ̀ tó ń kéfèrè ọmọ ṣàkùdé nìyẹn ọmọ báyìí nígbà pé àwọn àti ṣe gbadébọ̀ wọ́n jọ bí wọn ní ìjọ kan náà so ṣé bẹ́ẹ̀ lónìí pé àwọn ọmọ yẹn wọ́n máa ní ìjọ̀dọ̀ wọn láti àṣìwọ̀n ni àtó yá gbogbo àwọn tàbí wọn ṣe gáwà fún kéfèrè wọn kọ àmì nítorí sáà rẹ̀ kọtí láì ìrẹ́ ni pé ṣe ni ọba ìkan nu wọn tí mo ní àbúrò tó mo ní ó gbà mí lálejò tó dé ṣe fún mi tó mo lọ́dọ̀ jàbàtà yẹn so ó wá kọ lẹ́tà ní ní àmì ohun olólórí wọn òun ni àyàmùhùn so ó wá kọ kútùbà kan tó lọ ṣe kútùbà lèmi lórí ó wá kútùbà yẹn sí mi kútùbà náà báyìí jákèjá kúbáyì àtọ́wẹ̀ mọ̀lí ẹ̀tùn àkùtà alọ́gàwìyà àṣẹ àwọn mistake burúkú tó yẹ kí èèyàn ṣe tó yẹ kí èèyàn ṣe ìdíhàrò ẹ̀ nígbà tí mo gbà mo gbé léèké sílẹ̀ ẹ̀kọ́ náà akú mi akú mi gangan tó jẹ́ student nígbà lọ́ka lọ ṣe rọ́dù kan rọ̀ yìí má sọ má ṣe rọ́dù fún ọ̀dọ̀ mi nẹ̀ nǹkan tí àwọn point yẹn dẹ̀ tọ́t má ṣe rọ́dù fún àwọn àtọ́ wùlọ̀ kàwé ẹ̀tọ́ àǹdẹ̀ pé ẹni tó gbàdá ń kẹjá kì í dá sọ́rọ̀ ẹ̀kì ọ̀rọ̀ ẹ̀gàn gbèsè gbèsè wọn gbà tó ṣeré gbèsè afẹ́fẹ́ ni kò sí sọ bẹ́ẹ̀ èyí fún ṣẹ̀tún aṣọ ọdíò ẹ̀ẹ́n kémi ti bá pé kémi àwọn kankan wà níbi kan pé kémi lọ wo àwọn kan pé kí n lọ ṣàkíyèsí ẹ̀ pé àmì ẹ̀ òkè tó ló ti pẹ́ máa kà fara mi kí ni tẹ̀kí rèmi ní problem pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀yin aláìmọ̀ kan ni so kẹ́yìn tó sọ pé ẹ̀fẹ́ gbọ́n ọ̀kan pé pé wọ́n sọ fún tíra yẹn pé àǹtà àlàṣàfà fún àwọn kan ti tẹ̀lé tẹ̀lé lọ́dẹ̀ bí o but èyí tó jẹ́ lónìí òtí tẹ̀lé kẹfìrí wọ́n ṣàn tó kún lára ara wọn àwọn ṣe wọ́n ti sọ fìtà pé kẹfìrí ni àtàwọn tó kù wa so bàbá bàtí máa ti rí ọdún yẹn máa wò pé wọ́n á ń tètè wọ́n fẹ́ ṣe kan ní Ìbàdàn kò ju bí kò ju bí six days away sí ọkùnkùn jẹ́ kí n kàn kọjá di nípa ìbàtà kí wọ́n lè mọ̀ pé dídákítà dákítà jù jẹ́ ká àrùn tó ń ṣẹlẹ̀ but ẹ tí wọ́n á igi kọjá orí ewé báyìí máa kọ́ láàárín six days yẹn aládàá ni pé àárín kíní ẹ̀kọ́ àti pẹ́ǹtẹ̀ láti kọ́ lọ sí Ìbàdàn so fún àwọn ọ̀dà òwe àbí ṣé mo kọ̀ fẹ́ mo ti sọ̀rọ̀ mi tán pé àbí ṣe èèyàn ṣe jàbàtà rí tí èèyàn fi láǹfààní láti kọ ara tí àbá kàn kan fa jàbàtà sábà wò pé àbúrò ẹ̀ kò tó nǹkan kò tó nǹkan wà lọ́ọ̀yì yorùbá máa ń sọ kíni kan wọ́n ní kékeré báyìí láti ń pẹ̀ka ìrókò tí a bá pẹ̀ka ìrókò ní kékeré báyìí wọ́n tó bá dàgbà tán àwa apá ò ní ká mọ́ àbẹ́mọ̀ ni kama ò ní ká mọ́ tẹ̀bátà ti ṣe gbó wọ́n lọ́ọ̀yì wọ́n káàkiri ó ó lójú ìjọba dín nàìjíríà yìí bẹ́ẹ̀ ni bá wọn dàgbà ń bẹ̀ kódà wọ́n lè má gbìyànjú lọ àwọn méjì yẹn wọ́n dà lóru tọ́ba tí ẹ bá ti ní wọn ní fámìlì wà láyé àgbákò nìyẹn nìyẹn tọ́ba tí wà nínú báyìí wà láyé ní òní lójú kò ní ráyè náà àbí alákòóbá yọ kù èlùmí kẹlẹ ìkíláàsì ló ní ọmọ débẹ̀ ìkíláàsì tó sì mú sábà rẹ kò yẹ sìn so jàbátà kọfẹ ta yẹ ọmọ ìjẹ ni so eléyìí ni ọ̀rọ̀ ní ṣókí ṣe wá pé kí ni sórí tó wà lábẹ́ kíkọ síra yìí ṣé kí n bá ń fara ti bá sọ̀rọ̀ àti àwọn ìkíni àti tí ń jáde lọ́dọ̀ tiwa náà jẹ́ kí n jẹ́ kí n kó jẹ́ kí n kàn pa mo ti mọ̀ nǹkan mo ti ń sẹ́yìn kí n ti kàn kan bí two years ago but kì í pọ̀ wọ́n ń yán mi tó pé gbogbo tí ẹ fẹ́ ṣe láyé òun láti ní ìkàlà fún ìpín sìn wọn rò pé ah òṣòrùkọ tó bá mú sáàzì àwọn tí wọ́n rí dìjù aṣàrùmí sheikh aṣàrùmí sọ aṣàrùmí ọ̀tá wọn tí ó lágbá ah, àdá àdúgbò hìn àpẹ́là nìyẹn lẹ́yìn náà lọ akùn sáàsì nísìnyí sáàsì wá ti di àádá àdúgbò hìn wọ́n sọ pé tó bá rí sáàsì wàláyé tó bá ká ọmọ kọ́nà ọmọ yìí mọ́ fún sáàsì ni sáàsì jìkòtọ́jùkò tó bá ká ọmọ kọ́nà láì má dá máa rìn o ibi tẹ́ bá rí ọmọ jàbàtà wàláhì wọ́n máa sọ ní kalẹ̀ ni ibi tí hatred yẹn dé lọ́dọ̀ wa ń sìn hatred ọmọ yẹn sìn torí pé èmi wọ́n tá a bá gbam sí orí báyìí ọmọ àbí sàlẹ̀ ni tíra yẹn wọ́n bẹ̀ sìn lọ tútùtù ọmọ lọ tó fúnra wọn pé wọ́n ń parọ́ àti yẹn dé etí gbẹ̀mí èkì sọ̀rọ̀ púpọ̀ èmi ti sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kíláàsì ni wọ́n sọ̀rọ̀ ṣàkóso àti ìjàmbá kíláàsì wà ní ọ̀dọ̀ jàmbá táwọn kì í sọ̀rọ̀ ọlọ́run ba nǹkan kan ló máa fi ṣe sábàbí ẹ wá wò ó kálí àwọn náà fẹ́ gbéra ọjà kálí wọ́n fẹ́ gbéra ọjà dé nígbà yẹn lọ́hùn àwọn náà ẹ̀mí ẹ̀mí àwọn tọmọ fáà ó rẹ̀ ní ìfọláṣọ wọn náà wọn sọ̀rọ̀ nígbà táwọn wà nínú nínú mọ́nà ìjà ìjàmbá wọn sọ̀rọ̀ yáyé ẹ wá wò ọ̀rọ̀ ẹ wá ń wúlà kó wúlò sí kì í ṣe pé tó ikú wọn lọ sọ àsìkò kan tó bá ti tù ẹ mi ò ní ṣe pàtàkì tó lọ ṣe yìí so kí bẹ́ẹ̀ ni pé nígbà tá a kò tó pé káwa náà kàn nǹkan mo lè kàn nǹkan dáadáa ní ilẹ̀ kíkẹ́ ní sọ̀rọ̀ bàtà tó yẹ bàtà tó yẹ tó ẹ arábìnrin mo mọ̀ nǹkan kọ díẹ̀ àti ní pípé ká sọ̀rọ̀ àti ká kọ̀ọ̀kan mo ní méjì díẹ̀ sí ká kọ̀ọ̀kan ju ká sọ̀rọ̀ lọ ṣẹ̀kẹ́dẹ̀ ń sìn pé ibi tí kálukú tọ́lọ́run ní kéèyàn ní ẹ̀bùn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni so èmi kì í sábà sọ̀rọ̀ so sọ ṣé wáyé tọ̀rọ̀ bá di túláàsì ń sọ pàtó di pé wọ́n tún tukutu wọ́n tún ọ̀rìn tukutu wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ẹ̀ sọ fún mi ó sọ nígbà tí mo sọ nípa àlẹ́yìn náà pé wàlímọ́lẹ́ hàní lè mọ̀ háyá ọmọ ẹ̀ sọ pé ìtumọ̀ ẹ̀ ni pé wàlímọ́lẹ́ hàní lè mọ̀ háyá ìmá tẹ̀ fún abẹ̀mí àlìmọ̀háyà háyá yòháyí tẹ̀háyàtà mọ̀háyè mọ̀háyà ni subhana ó ní mọ̀háyà ó túmọ̀ sí kí ni o abẹ̀mí àmú ọ̀la ti dé àbí tó wọn bẹ̀rẹ̀ wàhálà mi ò lẹ́nu pé fẹ́ sọ̀rọ̀ lọ́kà jàbàtà sí jàbàtà àánú ẹ̀kọ́ gan àwọn akọ́lá máa tẹ́lẹ̀ sí àwọn tó máa tẹ́lẹ̀ sí rere àwọn tó wọ́n bá lo several years àtàwọn tó tún jáde àtẹ̀rẹ́ àgùntàlá pé kó jẹ́ kí jàbàtà àtọ̀ ọmọlẹ́yìn fún ọkù nínú ìtọ́lá nìyẹn. àwọn tó lè jẹ́ ajá ẹ̀ jákèjádò àti aláàánú kó bá yọ kúrò àwọn tó wọ́n ní kíláàsì sí ni yorùbá máa ń pè wọ́n ní olótọ́ kan kì í kú sí ipò kà àwọn tó wọ́n dé pé kíláàsì ni wọ́n ní ọ̀wọ́n òdòdó kan fi wà ń bẹ̀rẹ̀ ẹ̀rí pé bèèzì làwọn máa jáde kó ń bẹ̀ bí ìzìlá so eléyìí náà ni ti máa sọ mú ti ẹ má ti kí rábìn pé mo lo àsìkò tí ó pọ̀ jù bó ṣe yẹ lọ mo ti àlá kí ojú kó ṣàtúnṣe gbogbo àwọn nǹkan tí a bá ti taba ti da lọ́nà nínú ọ̀rọ̀ àti níwà àti àti níṣe wa sallallahu wa sallam wa baraka ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ah, ẹ ṣe gàrẹ́ kú ohun látàárọ̀ ọlọ́run bá yóò bá wa sẹ́yìn lẹ́sàárẹ̀ ọlọ́run bá lè tẹ́lá yóò àyọ́bà wa jogún ẹ̀mí gógùn pẹ̀lú àlàáfíà àti àlàákàyè tí ó pé ọlọ́run bá lè tẹ́lá wa tún jogún ẹ̀ fún yín ọlọ́run bá wa tàlékún rẹ̀ ọ̀làlá ilaha illallah. àwọn ọ̀rọ̀ náà ni a ti gbọ́ lẹ́nu wọn ní àsàárọ̀ yẹn wàláhi tí ẹ bá ní kí n kálukú wa kí a máa sọ ìrírí tá a rí tọ́lọ́run fi ní ká kó olójú ọ̀nà àná wàláyé ilẹ̀ ọ̀rẹ́ torí pé òjò ti ń pagún bọ̀ òjò ti pẹ́ o wàláyé wàláyé tó wàláyé tó nǹkan yìí sì ní àkànṣe àkànṣe lásán àkànṣe kákànṣe bẹ́ẹ̀ àṣe tẹ̀mítẹ̀mí ni tó wàá ṣe pẹ̀lú iṣẹ́ àṣekára ni ṣe é báyìí so ẹ̀yin náà gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ àwọn ọ̀rọ̀ tí ń parí lẹ́kùn ni ẹ̀rí nígbà tí ọmọ tí ti ń kàfárọ̀ yẹn tó fẹ́ máa tú orin alimuhaya ó ní abẹ̀mí wọn ti ẹ ìsáàbì kan padà rántí túmọ̀ nígbà tí ọ̀rọ̀ ti ká wọn lára wọn lè lọ́ba dáa wí alimuhaya ẹni tá n kí ẹni tá n kí náà ń pè ní alimuhaya ẹ tọ́wá ní ismul maf'ul alimuhaya ẹni tá n kí tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé ìdájọ́ ẹni tí ń kúnlẹ̀ ẹni tí ń kúnlẹ̀ fún ẹni tá n kí òun àlùháyá lẹ́wà lójú wọ́n lójúmọ́ rẹ̀ sábẹ̀mí abẹ̀mí kọ́ abíọ̀rùn ni aláì irú àwọn ọmọ tí ń ṣe tẹ̀fíìrù ni wàlá àwọn ló ti gbé máìkì náà lámúdá ilé ayẹyẹ níta ó ti di kẹfẹ rí iná lámúdá abájá ti di ó ti jáde kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí yàbàtà ti bó ṣe náà bọ́mọ ó ṣe tù náà ló ṣe tù honestly speaking jabata ó tún fẹ́ fún ọjọ́ ọmọ yìí lọ wàláì jabata máa ń ka ọ̀rọ̀ sheikh Fawzani ọ̀rọ̀ sheikh sheikh um, sheikh bombazi ọ̀rọ̀ sheikh bombazi yẹn wà nínú fatawa wọn majmu fatawa wọn wọ́n sọ pé wakazalika al-a'malu wakazalika al-a'malu al bàtà tù gbogbo ẹni tí máa jẹ́ ẹbí sọ́kọ̀ gbogbo ẹni. kí ló lè tó bá wù. wàláì. ìsọ̀rọ̀ ibi jẹ́ olóòdì tó yà yé olóòdì tó yà yé olóòdì tó yà yé olóòdì yà yé. Olúwa kàtàlíkà, àná mi mú tẹ́lá, ó mú sẹ́wọ́n níbi ìlú àpáta. Ìdí ó ń sọkọ̀ ọ̀hún, ọ̀fẹ́ para rẹ̀ nítorí torí tí ó wù jùkújù wàláì gbogbo tó níbíjà yóò bàjẹ́ ní ogbó lórí wọ̀kàtàrí ká mẹ́rin kádà gbogbo tó níbíjà pátá gbogbo ẹ̀ yẹ́nyẹ́ èmi ọ̀tẹ́ yọ èmi ọ̀tẹ́ yọ. ìfẹ́rẹ̀ sọ̀kọ́ yẹn ìdíje kò sọ pé wọ̀kàtàrí àmàlù mùkádà anáàtú alimẹ̀lúù àmàlù alùmùkádà wọ́n ní bẹ́ẹ̀ náà ní iṣẹ́ bídíà iṣẹ́ tí a dálẹ̀ nínú ẹ̀sìn kéèṣe tẹ oníbídíà kéèṣe tẹ tó oníbídíà bá ń ṣe kéèṣe mọ̀bọ́ bàtí mọ̀bọ́ fi lè kéèṣe àmàlù mọ̀tẹ́díà kéèṣe àmàlù àmàlù mọ̀tẹ́dà àmàlù wàláì ó fọlọ́ àbíjà pàtàkì gidi máa ń fi kéwù nìyẹn ẹ wà á káwọ́ lé kódà nígbà tí ń túrọ́ síra Sheikh Salim Bilali الاسم قدر مشترك بين البدع كلها بجمان بجمان بجمان سبحان الله يعني الإثم قدر مشترك بين البدع كلها ètò ń sọkọ yẹn yẹn ni pé al-ismu al-ismu hadurun mushtarakun bayna al-bid'ah kulliha ẹ̀ṣẹ̀ ni common factor common factor tó wà ní bídíà yẹn ni pé ìtọ́pa gbo bídíà kò ní pé ẹ̀ lè rí bídíà kan tí ì tẹ̀sẹ̀ láyé factor tó common kó ah, ní ṣe tún yẹn náà nǹkan nǹkan yọkan nǹkan tó pa gbogbo bídíà pọ̀ ẹ̀ṣẹ̀ ni ṣé kì í sọ̀rọ̀ yẹn láti ṣe rọ́jù fún àwọn tí ń ṣe tàṣíì àwọn tí ń sọ yín pé bídà kan bẹ tí bídà tó ń hasana tó bídà tí yóò ṣe sọdá tí ò ní bílẹ̀ jáde àmì tí ò ní tí ò lẹ́sẹ̀ tó kó tó ní dáadáa ó ní ládàá ni wọ́n wá ní gbogbo bídà o nǹkan kan tó pawọ́pọ̀ tó jẹ́ common factor nínú gbogbo bídà náà ni pé ismu ni nígbà tó bá wá sí ó ní. gbogbo bídà ẹ̀sẹ̀ kan náà ni ó bídà tó ojú kan lọ gbogbo ẹ̀ kúkú ní èmi sọ fún yín náà ni jẹ́ kí sọ́yà yín ó kúlú hàmà kúlú hàmà. ìtọ́ ń sọkọ yẹn nǹkan sọ fún ẹ sẹ́rí gbogbo bí ṣe ń pariwo ní ìfẹ́jú fò yìí àwọn aláìmọ̀kẹ́ wò pé ẹ́ àwọn tó lọ́mọ sí àwọn lọ́mọ sí ẹ́ nígbà pé ẹ mọ̀ pé yíyó ń kọ́ ni wàláì sẹ́rí bí ṣe ń ṣe yẹn ṣe pé ẹ́ ẹlòmíọ́ máa mẹ́tú wàláì tó o bá kájọ bàtà lágbàáyé òkú tó àmì tó ẹ wàláì tó àmì tó ẹ wàláì mọ̀fọ́lọ́ bàbá wà yóò máa wọ ẹsẹ̀ báyìí kí ni máa ń wò ó kò yé mi ó lè di lẹ́ẹ̀mẹ́ta tátìlẹ́ǹtì pọ̀ gbogbo eléyìí ọgbà àti sọ àwọn èèyàn lórí ọlọ́run bó sànù wa kí ṣe bẹ́yẹn bá ṣe pariwo tó bó bá ṣe téèyàn parí lẹ́jọ́ ọjọ́ ọlọ́mọ wa nǹkan ló ń lé nǹkan ni nǹkan lòdodo ẹ̀rí tó bá mú wa ẹ̀ ńlá fi mọ báwo ni nǹkan yẹn ṣe jó òdodo sí so kọ́ lọ́ba kó sànù wa ẹ dákun gbogbo àwa tá a wà nù àkíyà yàbàtà ẹ dákun ẹ jẹ́ ká tètè lọ kú nísìnyí kó tó dìgbà tí ó di tẹ́lẹ̀tẹ́ ẹ kájáde nígbà tó ní yìí kó tó dìgbà tí ó di tẹ́lẹ̀tẹ́ o rí báyìí sè so ọlọ́run ọba ò ní sọ wá nù àwọn kan bẹ́ẹ̀ ìkíláàsù náà fi wọlé ẹ̀yẹ́ bí ṣé ti sọ gbogbo àwọn tó bá fi ìkíláàsù wọlé pẹ̀lú gbọ́dọ̀ làwọn padà jáde ṣe wa náà nígbà táwa náà wọlé la fi wọlé a fi padà jáde àwọn yẹn kà máa ń gbọ́ pé èmi àti mo fọ́ ọlọ́ba bóra mo máa ń sọ pé àwọn èèyàn máa bó ṣe tó ṣẹ́rí ọkọ̀ já ẹnu lákò kéde tí mo lè ròyìn fún yín bíi tẹ̀lé gbọ́ yín bá a ṣe súnmọ́ ara wa tó kìí ṣe nǹkan tí mo lè ròyìn fún yín bíi kan tó bá jẹ́ pé èèyàn máa ń kọ̀ǹsídà èèyàn kan láyé wípé nítorí èèyàn kan lè wọ yẹ kí n lè kú inú àkílẹ̀ jàbàtà láyé mi títí kú torí kọjá yìí ti yẹn ti pọ̀ jù ìgbà kú kútùbà tó ṣe kútùbà èyí tó ṣe yọ̀ pépà bọ́kí ń sun ẹkún tààrà kò yẹ láyé torí egun wọnú ẹran ẹran wọnú egun púpọ̀ ṣùgbọ́n gbà tó yẹ sí pé òdodo ló wù wá òdodo la nífẹ̀ẹ́ àròkó dodo ní sọ la fi rárí wọlé ńgbà tá a rárí wọlé ni ẹ àkídà jàbàtà wọn àti bẹ̀rẹ̀ rẹ̀ yìí sí wa ẹnìkan ò lè sọ kan rẹ̀ fún wa ńlẹ̀ yìí kò sí yẹ báyìí sí láti pilẹ̀ láti pilẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ bá a gbọ́ bẹ̀rẹ̀ ni tó yẹ báyìí nìsín àjọ ọ̀la ni àjọ kọ́ ni ó ṣe wọ́n báyìí so àjọ bẹ̀rẹ̀ rẹ ni ẹni tí ẹni tó bá mi lókù kété kò sẹ́ni tí mo bá kò sẹ́ni tí mo bá àfẹ́ tó bá bá mi àtẹni tí ò bá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí jẹ́ mẹ́wọ̀n ẹlòmíì ò tiẹ̀ bá mi nù wọn wàlá ẹlòmíì ò bá mi nù jàbàtà èmi ò mẹ́lòmíì nù wọn ẹlòmíì kẹ́kọ̀ọ́ sẹ́ni pé ìdìbò kan ti gbà bí ìkọjá rí pé bá níbi tó ẹ tètè lọ palẹ̀ mọ́ àbá jàbàtà gẹ́gẹ́ ti mọ̀ pé nǹkan ti ọmọ pé ọmọ pé lẹ ti mọ́ bá wàláì òun gẹ́gẹ́ ti mọ̀ pé omi ti tẹ̀yìn ọ̀gbẹ́lẹ́nu ó ti mọ̀ pé nǹkan ti tẹ̀lẹ̀ tààrà. so ọlọ́run ọba ọba gbà wọlé pátápátá pẹ̀lú gbọ́lọ́run ọba ọ̀là láìlẹ̀ ah, ìlọ́lá àbẹ̀lọ́n kíjà bàtà parun àmọ́ àbẹ̀lọ́n kó túbà ọ̀rọ̀ tó sọ kan mo ní mo fi ọlọ́run ọba búra kíjà bàtà ọba kíjà bàtà ọba túbà yóò ti burúkú kan ti eléyìí kọ́ tíjà bàtà ń fi ọ̀rọ̀ ti ń dálẹ̀ sínú ìgbésí ayé àwọn o ti ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ so ọlọ́run sànù ìwọ tó ń sọ pé kìnnìkan ìjà kò sí jàbàtà ò sí tán lára ló bí àwọn jàbàtà gẹlẹ́rì wọ́n mọ̀ pé jàbàtà tán lára tiwa kò ní báyìí nìsín so lọ bí àwọn gẹlẹ́rì àlẹ ọlọ́run níjà pàdé mọ́láyé nítọ́lọ́ọ̀bì níjà pàdé ni pé kọ́lọ́ọ̀ jẹ́ kan tún bá lálejò pàdé àmọ́ pé èmi ó padà síbẹ̀ ọlọ́run mẹ́jẹ ni láyé mi má tó bá kú tó bá kú ìtẹ́jú kan tí ń padà síbà sí jàbàtà ọlọ́run dákun fi kúbò mi láṣìírí kọ́lọ́wọ́n bá lè kẹ́lá kó fi kú sojúbọ̀ àṣírí fún yẹn àkídà jàbàtà ọlọ́run mẹ́jẹ orí láyé mi mọ́ àkídà burúkú àkídà kọ̀wárì kí ni yóò wá kó sọ yẹn kí yẹn fọ́rọ́ lúyàn níta fi lè pàdé ní kí jàbàtà túbá tó bá túbá pẹ̀lú gọ́lọ́ wa pàdé àmọ́ bí ò túbá jàbàtà àbá pàdé kò ní rọgbọ o kò yíra ẹni sì kò ní rọgbọ rárá bẹ́ẹ̀ ni bí láti pàdé jò ní tí tí ń wò yóróyóró ìyàrá sì ní kíníkà ó lójo ṣẹ́rí tó bá wò yẹ ìwò ẹ ìwò dáadáa yóò padà fún yín ni òun tọ̀nù ibi títí ń rẹ̀ rí kò láti jọ yìí ọkùnrin ìgbé mọ́tò ọkùnrin mọ́tò wà jọ yìí torí jàbàtà ẹ̀ka máa ń wo ni ọkùnrin burúkú ni ń ojú o yóò wá bẹ̀ síwájú mọ́tò ẹni jàbàtà yóò máa dírẹ́bà tí ò ní sanwó fún yóò máa ọmọ ọlọ́mọ ṣe dírẹ́bà kì í máa mọ́tò wà ní kíní burúkú apàdé níbi ìgbésẹ̀ ìbẹ́ tọ̀nù ni ọmọ tó gbé mi lọ́kadà náà rí à ń lọ sí abatí ọ̀tá ẹ̀jẹ̀ kan jọ̀ ọ̀kadà tèmi wá ní àwa wá ní mọ́tò àwa ọ̀kadà àkọ́kọ́ tó dá dúró táwọn kọ́ débẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ ń wọra wa rí mo wò ó dáadáa mọ́ ọjúmọ́. <laughs> so òwò tó bẹ́ẹ̀ yọ kájú ni ọkàn láta ọ̀rọ̀ ni ó lójú ẹ̀mí jàbàtà wàláì mọ́ fọlọ́ bàbá ó lójú níjọ́ tá a kú mẹ́ ọ̀sán last june àti mo lọ tí mo bá jàbàtà lọ́wọ́ báyìí ń gbà ni mo ẹ̀ wẹ́ bà mí lọ́wọ́ bójú tẹ́ ń gbẹ̀lẹ́ ló ń gbà mo fi ọlọ́ba tó yẹ pé jẹ́ ìrọ̀ mo fi kóra mo tètè júlẹ̀ nítorí pé o lè ní stroke mọ́ mi lára. káyọ̀ wá wò pé o ti wá fọ́ ni

ẹ́ ibúburú àwọn wà orí báyìí wà lẹ́kọ̀ọ́ báyìí ẹ̀wà ní yàtọ̀ sí ẹni ń bẹ lára rẹ̀ gbogbo òní ṣe wò gbogbo ẹgbẹ́ gbogbo ọkàn lé kankan. sọlá ọ̀bọ̀ sànù ọ̀rọ̀ láì. so akídà yìí akídà burúkú ni o ẹ o because tí wàhálà rẹ bá tán wàhálà o. yóò kàn o mo ń sọ fún yín pé wọ́n gbà pé ó yẹ káwọn máa pa wá ní àwọn òtí ìlágbára ni wàláì mo fọlọ́ ọba tó dá mi búra àkídà àwọn jàbàtà ni pé ó yẹ káwọn máa pa wá ní ṣùgbọ́n àwọn òtí ìlágbára ni irú agbára tẹ́ẹ̀nì tẹ́ẹ̀fì máa pa wá olóòní ju olóòní fún yín láyé ẹ ní nírú agbára ń pẹ̀lú ògùn ọlọ́run ọ̀làláyà ìyàlá so nítorí ọlọ́run ọba sọ ẹ̀jẹ̀ ká gbìyànjú ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu wọn yìí so ẹ wo ìgbìyànjú tí wọ́n ṣe láti kọ tírà yìí wàlá ìgbìyànjú ńlá ni pàápàá jùlọ orin ni wọ́n tún wá kọ ẹ̀ ń tọ́ bá mọ̀ nípa orin àwọn àwọn àwọn bàbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní iṣẹ́ ńlá orin kéwu wàlá iṣẹ́ ńlá orin kéwu ní ìtòkọ́ nítorí pé kó o tó wá àwọn nǹkan tí yóò bá wá zúmù orin mu kó tó máa wá àwọn nǹkan mìíràn tẹ́ pé kó tó lè bára ọmọ ó ti nǹkan mìíràn tẹ́ pé ó ti síwájú ní ọ̀rọ̀ ó ti tẹ́yìn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ lè sáàsì nítorí kó lè bá bá tẹ́fẹ́gílà tó ń lò kó lè bàbá mu ìmọ̀ ń gbàrò ní gidi gan orin sì ní kinní kan ẹ́ ntọ́ ntí máa ń mú orin rẹ wà ju tó jẹ tó jẹ wahdatul qafiya wahdatul qafiya ntí ń parí òun tó bá yẹ pé jáàlì ló fi bẹ̀rẹ̀ kí jáàlì parí èdè lẹ́yìn ẹ dákun ẹ̀ wá mọ̀ wò kí ẹ máa wá ọ̀rọ̀ tí jáàlì ọmọ parí kí ẹ máa gbogbo jáàlì kí jáàlì máa parí ẹ wá wò kì í orin kì í orin péjì méjì bá kìí ṣe orin péjì méjì ẹjọ́ rẹ̀ dáa láti bẹ̀rẹ̀ dópin ẹ́ ládùúgbò tíra yìí iṣẹ́ ńlá ni wàláyé ẹni tó bá mọ̀ nípa orin yóò kí ẹni tó bá kọrú orin ikú iṣẹ́ kú sí ọpọlọ iṣẹ́ ọpọlọ orin wàláyé kò rọrùn kìí ṣe gbogbo èèyàn tó kọ́ àrùbù ní mọ́mọ́ kìí ṣe gbogbo èèyàn ló lè kọ́ kò yí báyìí nìyí àmọ́ kọjúra wa lọ ṣe yí báyìí nìyí tó iṣẹ́ ńlá ni tó bá ṣe gbìyànjú tán ṣiṣẹ́ yìí nǹkan tá a lè fi ṣe àpọ́nlé fún wọn tá a dẹ̀ lè fi dúpẹ́ wàhálà àwọn látọ̀dọ̀ tiwa òun náà ní káwa náà ká gbìyànjú ká ní kọ́fì kò yí báyìí nísìnyí two hundred naira péré ni wọ́n fi ṣe tìjárọ̀ tó bá pé yóò fi ṣe tìjárọ̀ ni ẹ dákun epo kínní yìí lásán bí yẹn bá níyẹn fẹ́ tẹ epo kínní yìí pẹ̀lú bọ́n ṣe bọ́n ṣe sí lọ́sọ̀ọ́ yìí gbogbo àlàmọ́ yìí tó yẹ kó bá dé àbí ẹ̀kọ́ ni wọ́n ṣe ní ṣe pé kóńkálukú wa ní nítorí àti fi sin wọ́n fi sin lọ́ọ̀ni wọn àti ṣèjárọ̀ wọn àfi ṣòwò kò ní báyìí so àwa náà jẹ́ ká nílé ká gbìyànjú kódà èèyàn máa ń harú nǹkan báwọn ni àwọn ilé kéwu wa náà ẹja fi ṣe màṣúrọ̀ káwọn èèyàn lọ ha ẹ káwọn èèyàn lọ ha tó bá jẹ páwọn èèyàn tó bá jẹ páwọn ọmọ kéwu labari labari rẹ yẹn dúró yàkí ìdàjàbàká káàrí rẹ tàbí bọ yé dáadáa wàláyé àwa náà àti jihad ṣojú ọ̀nà ọlọ́ọ̀bá ni tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà àwa náà a máa wà nú ẹni tó kópa dáadáa láti ti àbújá nǹkan àwùjọ yìí kọlọ bàlẹ̀ fẹ́ kódà kó ṣe kó ṣe wá bẹ́ẹ̀ ọ̀làlá ilẹ̀ ìlọ́lọ́ so eléyìí báyìí ó làwọn ìgbìyànjú yìí tí ọlọ́run bá yóò bá fi sínú mizanu hasanati wọn lọ́jọ́ gbẹdà kìyàmà bá àlekẹ́lá yóò bá wa jẹ́ kí yóò jẹ́ kí irun wọn kó pọ̀ dáadáa nínú àlùmọ̀ yìí ọ̀làlá ilẹ̀ ìlọ́lá àti ìjẹ̀bú òde òun ni wọ́n ti ṣe ziyarọ̀ wá sí lọ́rin kò yí báyìí nísìnyí iṣẹ́ ńlá ńlá ni wàláyé wàláyé iṣẹ́ ńlá ńlá ni abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kọ́lọ́n kọ́ mọ́tò wọn ńlá dáa rẹ̀ abẹ́lẹ́ wọn bá kọ́lọ́n kó fi ṣe kòńgẹ́ dáadáa fún wọn nílẹ̀ ayé àti lẹ́jọ́ gbéra fìyà wọn àdàlá ilẹ̀ ìlọ́lá àwọn akéde tó wà ẹ̀dá kòkèrè ọlọ́run bá so ẹ̀ríkẹ́ lánàá a ní epo tá a lò ìkànnù àwọn ọmọ ìyá dáadáa tí wọ́n fẹ́ kí prógrámù yìí kí ọmọ dùn ó ọmọ lọ kálí máa jàǹfààní àwọn ni wọ́n gbìyànjú àti lọ rí epo yẹn gbogbo alamọbí kò tí wọ́n tó nílùú ní àsìkò kọ́nà bá kọ́ bá kọ́ àwọn ìjọba wa lọ́wọ́ kọ́nà bá kọ́ àwọn máa ṣe kọ́nà kí ọba wa tì wọ́n lẹ́yìn náà amọbí kò tí wọ́n lásìkò tá a wà yìí so kéèyàn tó rírú epo báyìí rà iṣẹ́ ńlá ló ṣe epo tó fún wa bá wa rà ní ọtún lè epo tó lálùbáríkà ní èyí ti epo tí wọ́n ti tí wọ́n ti da gbogbo ẹ̀ lù kì í sàdájú epo epo gidi ni so one five wọ́n fi wá wa epo yẹn one one thousand five hundred naira náà ti bá wa ra epo náà so a ti dá díẹ̀ lánàá àìjá tún gbìyànjú ká gbogbo ẹ̀ parí lónìí insha allah ta'ala bákan náà kí ló tún pe nǹkan ẹlẹ́ẹ̀kejì náà ó ní bọ́ọ̀lù bọ́ọ̀bù ilé tá a fi ń rí náà yìí kí ní tí ń múná wá yìí tí ń tàn kí ní fọ́fọ́ yìí wọ́n là ń yá ni à ń yá so ẹni pé ó ó ó tàbùkù díẹ̀ ká máa yárú kẹ́lẹ́ so ẹ̀dá kan a nídìí owó tá a fi ra irú ẹ̀ ṣé bá ní sí kódà kò burú jù tó bá yẹ pé a bá ní tọ́pọ̀ ta tẹ́lẹ̀ sádùúgbò sádùúgbò ṣe ragbaja ẹ ẹ wo àwọn community tọ́lọ̀ bá kọ́ wa ṣe dáadáa fún wọn ẹ wo orú náà tán ṣe káàkiri tẹ́ bá múlẹ́dé ní ti gbogbo ọ̀tẹ̀ níyà ẹ bí yẹn bá tiẹ̀ fẹ́ ta burú gan nígbà tí iná bá ti tàn tẹ̀mọ̀ pé yọ kàwa burú rẹ̀ yọ kàkó láwa náà bá ṣe irú ẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ bàbá wa láǹfààní àdéṣe tó bá wọn bàbá rẹ̀ yọ kẹ́yìn náà tàbí ń tàbí rí náà tá àyà ẹ́ sọ̀rọ̀ náà wà lẹ́kẹ́lá yóò fi sínú sùn wọn sí ẹnì kọ̀ọ̀kan wa so ká gbìyànjú ká bá wa dá sọ̀kọ́ náà wà lẹ́kẹ́lá kí sànà wa subhanaka alhamdi shalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh.